mọ́wòdọ́ìhì ìgbé nǹkan síbi tí èyí ṣe àyè ẹ̀ mo wá bá ọ̀rọ̀ débi pa alukur'ani sọ fún wa yìí pé wa in ta'ifatani minal mu'minina qutatalu faslihu baynahuma aw faslihu bayna akhawaykum bikan ó ní faslihu bayna innamal mu'minuna ikhwatun faslihu bayna akhawaykum wattaqullaha. àwọn mùmínì ọmọ ìyá ni wọ́n kẹ́ ẹ ṣàtúnṣe láàrin wọn kẹ́ ẹ sì bẹ̀rù Ọlọ́run lórí àtúnṣe yẹn ẹ rí i pé mo mú ọ̀rọ̀ débi kan lẹ́ẹ̀kan mo lálẹ́ kúrò ní ìtakù fitna ẹ yẹra fún àbòsí kẹ́ ẹ sì sá fún wala tusibanna alladhina zalamu minkum khassa ẹ má lérò pé bí jìyà àbòsí ní bá dé àwọn tí wọ́n ṣàbòsí yẹn nìkan ni ó jẹ́ ẹ́ gbogbo ẹni tí yóò bá wọn ṣe tó fara mọ́ yóò padà jẹ́ mbẹ́ àwa ń rí lẹ́nu wípé lára àwọn tí wọ́n ń lérí lánàá pé àwọn èèyàn ó jìyà mo ti kọ gbá mo kọ àwo mo kọ àwo sígbà mo kọ àwo sáwo pé ńgbà tí ẹ ẹ fẹ́ fìyà jẹ́ ènìyàn a lè dúró lẹ́kọ̀ọ́ mọ́ Òṣogbo là ń lọ torí pé a ní agbára kan tá a fẹ̀yìn tí ń bẹ̀ kí n sọ lọ́hùn gbogbo kó wá wà máa parọ́ máa nà Muhammad ìpè ẹnìkan bú ànábì ó wá bẹ ànábì ní. ànábì lóhun ò dáríjì tí wọ́n bá rí kí wọ́n pa ni irọ́ làdíìsì ń àdíìsù kan tó bá sọ yìí pé ẹnìkan bú ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ànábì wa dìkílẹ̀ ẹni nì wípé bẹ́ẹ̀ bá ti rí ẹ pa màá sì mú àyà wa tó jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé irọ́ làdíìsì ń tàbí kẹ́nìkan wa máa sọ fún wa yìí pé ẹnìkan bú ànábì ẹnìkan wa pa ànábì wa ní tó ṣe dáa torí pé ẹnìyẹn bú òun ni wọ́n fi pa ẹ jẹ́ ká jọ ka àwọn àyà yìí tá a bá lọ wo gbẹ̀yìn súrọ́tù ká àbí súrọ́tù ṣe súra ẹ̀ kí lórúkọ súra yìí súrọ́tù ankabut àyà tó gbẹ̀yìn rẹ̀ pátápátá ọlọ́wọ́n bá bá nàbí sọ̀rọ̀ mbẹ́ ó ní wasbir wa ma saburuka illa billahi ìrẹ́ ànábì sùúrù ni ó máa ṣe o wà máa sọ burúkú ilá abilẹ́yìn kò sí tó torí ẹ̀ máa ṣe sùúrù bí i ṣe pé nítorí ọlọ́run tó rán ọ iṣẹ́ wàlẹ́ àtàkù fi ìdọ́ ikí mímọ́ yamkurun má dẹ̀ jẹ́ kó máa rú yẹlẹ́mìí rẹ̀ nínú ète táwọn èèyàn ń dá sí wo ànábì kó wá gbé iṣẹ́ mi kó wá máa rò wọ́n ń bà mí lórúkọ jẹ́ ni ó ní kí ni o inna Allaha ma'a alladhina taqaw ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run walladhina hum muhsinun àtàwọn tí wọ́n ń ṣe dáadáa ìyẹn fi hàn wípé ẹni rẹ ni wọ́n bu ní òfìṣọ́sùn ẹ̀ wá gbọ́ àyà mi anabi sọ pé wasibir sọburan jẹmílẹn wa ahajuruhum hajiran jẹmílẹn abo wasibir sọburan jẹmílẹn ìrẹ anabi ó ṣe sùúrù ní sùúrù tó yányánni wa ahajuruhum hajiran jẹmílẹn wàá pa wọn tì mi ò bá mi wáyà yẹn tọ́lọ̀ ń bá ní kó suratul muzammil ni bá ń wáyà yẹn ọlọ́run nínú suratul muzammil lọ́lọ́run ti ń bá nàbí wí wasbir sabran wasbir ala ma yaqulun wa ahjuruhum hajran jamila sadaqallahu ta'ala ẹgbọ́n tọ́lọ̀ sọ fún nàbí ó ní wasbir ala ma yaqulun ṣe sùúrù lórí táwọn èèyàn bá ń sọ wa nàbí wa ahjuruhum hajran jamila pa wọ́n tì pa wọ́n tì ní pípa tì tó rẹwà ṣe bí ipò ògbọ́n tí wọ́n ń wí àwọn onísúnnà tí wọ́n ń pariwo tí ò sí súnnà lára wọn àwọn wa ní à ẹ̀yẹn bú ànábì náà ànábì fẹ́ gbẹ̀sán ó lọ di ẹsẹ̀ ànábì mú ní bẹ́ẹ̀ ànábì ṣé ànábì wá ya pa alukur'an ni ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ fún ànábì ni láyé àsúnkàkà olùhùn ọ̀rọ̀ táwọn èèyàn bá sọ sí wo ànábì má ó bá ọ́ nu jẹ́ iná dàn àìlámù má yusiruna wà má yu'linun àwa la máa ń tí wọ́n ń sọ ní kọ̀rọ̀ a sì máa ń tí wọ́n ń sọ ní gbangba tọ́lọ̀ wa ní wasbir àìlámù yakulun ìrẹ́ ànábì ṣe sùúrù lórí tí wọ́n ń wí sí ọ torí pé iṣẹ́ ọlọ́run làǹnábì wá jẹ́ kì í ṣe iṣẹ́ tó bá yẹ pé ìdí òwú ẹ gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń ṣe dáwà yìí tí wọ́n ń fọlọ́pàá mú èyàn ò ní máa ṣe tọ́lọ́run kó wá kakún pé wọ́n bù ú nídìí ẹ̀ yóò ti mọ̀ pé iṣẹ́ tóun gbà wọ́n bù yàn díẹ̀ torí pé wọ́n bù ànábì díẹ̀ béèyàn bá gbé òdodo dání kó máa retí pé wọ́n bù ú béèyàn bá gbé rọ́dá ní wọn ò bu ayé ò máa pọ́n ẹ ìyẹn ló fi mọ̀ pé òdodo gbé dání kí ni ó máa dùn ọ́ nínú pé wọ́n bú mi lórí pé mò ń jíṣẹ́ ọlọ́run ìyẹn fi hàn pé ó jíṣẹ́ ọlọ́run ò jíṣẹ́ ara rẹ ni o sì fẹ́ gbèjà rẹ̀ alukurani ni ìrẹ anabi wasubir alama yakuluna ṣe sùúrù lórí tí wọ́n ń wí sí wọ anabi o lórí àbùkù tí wọ́n ń kàn ọ́ lórí èébú tí wọ́n ń bú ọ wa ahjuruhum hajran jamila wá pa wọ́n tì ní pípa tì tó rẹwà ìyẹn ni pé ní pípa tì tó fi ní kò nira bá wọn ànábì ni wọ́n ń wí o tẹ́ bá wa sọ nísìn ẹni lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmil akhira irọ́ lẹ́sìn pa pé ọlọ́run ní ń bẹ lára òjíṣẹ́ ọlọ́run fún yín uswatun hasana àwòkọ́ṣe rere liman kana yarju Allaha fẹ́ni tó bá ń retí àánú ọlọ́run wa dhakara Allah wal yawmil akhira tó sì fẹ́ rojú rí ọlọ́run lálẹ́ kìámà wa dhakara Allah kathira tó sì nírántí ọlọ́run tó yẹ pé ìrántí ọlọ́run bẹ́nu ọkàn rẹ̀ gan ìyẹn fi hàn pé ìrántí ọlọ́run kò sí nínú ọkàn yín laysa fi kulubikum bal fi lisanikum inú àwọn yín ló wà kò sí nínú ọkàn àdìkìrù bil lisani duna qalb ìrántí ọlọ́run ti ń bẹ láhàn tí ò dénú ọkàn ànábì ni wọ́n bá wí ẹ o ẹ wá dákun ṣé ìwà bá ànábì bá wá ní kí wọ́n bá mú ẹnìkan tó bú òun kí wọ́n pa ẹ dákun ṣé ànábì tọ́lọ́run bá sọ áyà yìí kalẹ̀ fún lẹ́ ń wí àbá ànábì míì tọ́lọ̀ ní wasbir ala ma yaqulun ṣe sùúrù lórí tí wọ́n sọ sí ọ wa ahjuruhum hajran jamila wá pa wọ́n tì ní pípa tì tó òfin ní kónira bá wọn. níbì kan ó ní wasbir ṣe sùúrù wala tut'iminhum athiman aw kafura mọ́ lo ìgbésẹ̀ àwọn tí wọ́n já pé athiman ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wọ́n ò fẹ́ fi ẹ̀ṣẹ̀ dáṣeré àfáwọn èèyàn àwọn kàfúrà abẹni tí ó lo àìmoore àbí wá àìmọ̀ Ọlọ́run láti fi já àwọn èèyàn níyà irọ́ tá a máa panu ànábì ní kí wọ́n lọ pa ẹnìkan ẹnìkan pa ẹnìkan ẹnìyẹn wá dọ́dọ̀ ànábì ó ń bẹ ànábì ó bu ẹsẹ̀ ànábì so ẹ dákun ṣe ìwà ànábì tẹ́ ẹ wí nì ṣóòjọ́ àyàtà kàkálẹ̀ yìí ìyẹn fi hàn yí pé unaka ahadithun kathira mínàlíkùtù bíi sunan àwọn àdìsù pọ̀ nínú àwọn tíra tá a pè ní tíra sunan tó ń jásí pé ní makuzubatun wọ́n parọ́ ẹ̀ má nà Muhammad torí pé ìwà ànábì wọn bí Aisha radiyallahu ta'ala anha léèrè pé ma khuluqu rasul kí ni ìwà ànábì wọn ni khuluquhu al-Qur'an yaani khuluqu nabi annahu yasbiru ala ma yaquluna fihi isaha wal-adha anabi a máa ṣe sùúrù lórí tí wọ́n ń sọ sí lọ́rọ̀ tí ò da lórí bó ń jíṣẹ́ ọlọ́run lọ́rọ̀ tí ò torí pé ó mọ̀ pọ́lọ̀ ni ó gbẹ̀san fóun torí pé alimọ̀ntẹ́kìmù lọ́lọ́run ọba tí màá báyà gbẹ̀san alukurani wa sọ fún wa pé itaku fitna ẹ sá fún àbòsí látòsí bánà lẹ́dínà zọ́làmù minkum khassa ẹ má rò pé àwọn tí wọ́n ṣàbòsí yẹn nìkan ni ó bá gbogbo yín tẹ̀ ń gbè wọ́n lẹ́yìn fìkìtàbáàtì níbi ká kọ̀ọ̀kan àbí níbi ká sọ̀rọ̀ ẹ ń bọ̀ wá jẹ́ ń bẹ̀ kò tí ì ju ọ̀sẹ̀ mélòó kan tí bàbá yìí lérí ìyà sáwọn èèyàn ó sì ń lérí bí ipò òun lọ́lọ́run tí máa fi ìyà jẹ yẹn ó gbàgbé wípé wa ma tasha'una illa an yasha Allah ẹ lè dára kan àbí tó bá yẹ pọ́lọ́n ló fẹ́ dára yẹn ẹ dákun gbogbo yín tẹ̀ ń gbé yàn lọ kóòtù yìí ẹ gbọ́n tá nàbì sọ ni kún fi dúnìyà ká ànàkà gọ̀rìbùn ẹ máa gbé láyé bíi pájòjì nìyí àwọn ábírí sẹ́bìlì bóyá bí ọmọ ojú ọ̀nà bí ẹni tí ó mọrin tó lè má délé wà in amsayta fala tantasir sabaha níbo lẹ fi sí tilẹ̀ bá ṣú ẹ má ronú pé lẹ ó mọ̀ wà in asbata la masaa tilẹ̀ bá sì mọ̀ yín ẹ má rò pé ńlẹ̀ oṣù ìyẹn fi hàn ẹ ronú pé ẹ fẹ́ kú ikú tó lè pa èèyàn ṣe bẹ́ẹ̀ bá wá kú lé ní tẹ́ gbé lọ́dọ̀ ọlọ́run tẹ́ máa fi ṣe fáìlì lọ́dọ̀ ọlọ́run yìí pé à wọ́n àrẹ́sì wọn wọ́n arrest gbogbo wọn tán ìyẹn fi hàn yí pé ẹ fẹ́ pa àwọn èèyàn lẹ́nu mọ́ ẹ fẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ mọ́ kó lè jásí pé ẹnìkan lè máa sọ̀rọ̀ torí pé eléyìí náà lára mẹ́ni ájú Sheikh Abdulwahab ni a ti sọ fún wa rí bẹ́ẹ̀ nìkan bá takò Abdulwahab wọ́n lọ pa ẹnìyàn lọ́gànjọ́ òru ni ilẹ̀ òní má ba tí wọ́n bá rí pa ní kọ̀rọ̀ wọ́n pa ní gbangba kọ́lọ̀ kó wá dákun kó ṣíjú àánú wọ̀ wá. níjọ́ náà wọ́n bẹ̀rù àbòsí yẹn wọ́n ń ṣe lọ ni àmọ́ lónìí àbòsí náà wá yí padà lé wọn lórí ó wá di pé wọ́n ẹ̀ṣẹ̀ wá ń bọ́ ta wípé tọ́ èmi ń tèmi o mo dáríjà àwọn èèyàn o mo withdraw o torí pé nǹkan kan ti fẹ́ ṣẹlẹ̀ akana lillahi wal rasuli ṣé ń tà ń ṣe ṣé ń torí tọ́lọ́hún àbí torí ànábì àbí agbàbí pọ́lọ́n ti sọ fún wa pé ìtakù fitna ẹ bẹ̀rù àti ṣàbòsí la tusibanna alladhina zalamu minkum khassa ẹ má rò pé ni tó ṣàbòsí nìkan nìyẹn ó jẹ ni ẹ gbàgbé ọ̀rọ̀ Imam Shafi'i ni radiyallahu ta'ala anhu tó jẹ́ kó yà pé la tazlimanna idha ma kunta muqtadiran fadhulumu yarji'u uqubahu ila nadami tanamu aynaka wal madhlumu muntabihu yad'u alayka wa aynu Allahi lam tanami ó ní irọ́ mẹ́rìnyàn la tadhlimanna má ṣàbòsí idha ma kunta muqtadira nígbà tó o bá ní kápá àti jẹ̀yàn níyà ẹ̀gbọ́n tá nàbì sọ ni ó ní laysa shadidu man ghalaba an-nas innama shadidu man yamliku nafsahu alágbára kọ́ tó kíyàn mẹ́lẹ̀ tó ṣe ṣàbàṣàbà alágbára ẹlẹ́ni tó lè kó ẹ̀mí ara ẹ̀ níjánu nígbà tí inú bá ń bí ẹ̀yin lé ní ẹ̀ lé àlè ìdákúra wa ń jánu mọ́ wọn ò tún wá máa bẹ̀ wá ní gbẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bá tún bẹ́ẹ̀ lómi tòun ti bẹ́ẹ̀ yóò tún jẹ yín níyà. afọ adé látẹ̀sílẹ̀ mọ́ náà ẹ máa ṣàbòsí ènìyàn ìdáàmà kúńtà mọ̀kòtàdéra nígbà tẹ́ ẹ bá lágbára àti fìyà jẹ nìyẹn ẹ wà nípò ẹ mọ kọmíṣánná pólísì ẹ mọ ṣíṣọ jọjì kan ẹ mọ àwọn lọ́ọ̀yà kan àwọn lọ́ọ̀yà mùsùlùmí náà tó wá ń lérí láti fìyà jẹ mùsùlùmí wọn lè ṣàtúnṣe. ó ní ẹ má fìyà jẹ ènìyàn ẹ má ṣàbòsí ńgbà tẹ́ ẹ bá wà nípò agbára tẹ́ ẹ lè fìyà jẹ torí pé kí ni fa zulumu yarja'u uqubahu ila dandami torábòsí tẹ́ ẹ bá ṣe yẹn ẹ padà kábàámọ̀ lórí ẹgbẹ̀yìn ni yóò padà di àbámọ̀ ṣe rí i pé bàbá ti bi ti ń kábàámọ̀ lọ́wọ́ nísìn ńgbà tí wọ́n declare ìyàwó rẹ̀ wanted alukurani dẹ̀ sọ fún wa pé laysa innama tawbatu lilladhina ya'maluna suha bijahala ẹni táwọn ọlọ́run lè dáríjì lẹni tó fa ìmọ̀ kan ṣe bàjẹ́ kìí ṣẹni tó mọ̀ọ́mọ̀ ṣe laysa ti tawba kò sí ronú gbíwàdà fẹ́ẹ́ yẹ pé nígbà tó rí ìyà kan kí lọ́lọ́run ọba ò torí ẹ̀ dáríjì fìràhùn torí pé ńgbà tó rí ìyà ló tó sọ yìí pé amantu billadhi amanati bihi banu israel èmi náà ti wá gbà pẹ̀lú àwọn ẹni táwọn ọba ní israel gbà tọ́lọ́wọ́n bá ń sọ fún yìí pé aa àlẹ́ àná ṣe ìgbà yìí làárọ̀ rẹ kọ̀dí àsọyítàmí kọ́bùl ó ti yapa ọlọ́run sẹ́yìn ó ti balẹ̀ jẹ́ wàkúntà minal mufsidin ó bankanjẹ́ gan léyìí tẹ́ bankanjẹ́ tí bàjẹ́ yí sórí fìràhùn ni fìràhùn náà ẹ̀ṣẹ̀ wàá rántí pé ọlọ́run amantu billadhi amanat bihi banu Isra'il ọlọ́run kì í máa gba ìtúbà àtàforíjì ẹni tó ṣe nǹkan tó wá rí yà ló wá torí ẹ̀ padà gbogbo tẹ́yìn wá ń sọ ní pé mo withdraw mo ẹ má withdraw ṣe bẹ́ẹ̀ sọ pé tí wọ́n bá bẹ̀ yẹn nígbà ni ẹ ṣe wá withdraw léyìí tẹ́ ẹ lérí àmọ́ nítorí gbẹ̀yìn náà rí ìyà kan tí ìyà yẹn ń bọ̀ lọ́ọ̀kan ẹ fi ń wá sympathy pẹ̀lú ọjọ́ orí tiyín ẹ̀yin lẹ́wọ̀n ajókòó bìkan tẹ́ ẹ máa lérí tẹ́ ẹ máa sọ̀rọ̀ tí ó máa dá wàhálà lẹ̀ láàrin àwọn ọ̀dọ́ síra wọn láàrin àwọn àgbàlagbà síra wọn ẹ ń fira yín wé mudirul markaz pé àwa náà ti ń ṣe dáwà láti gbà kán bọ ọjọ́ orí tèmi náà tó báyìí ọjọ́ orí tí ò mú ọgbọ́n dání tí ò sọ̀rọ̀ ọgbọ́n àtọ̀rọ̀ òye tí ẹ ń bà nǹkan jẹ́ ẹ ń dá wàhálà lẹ̀ wọ́n sọ̀rọ̀ tí ò da lákàtà yín ẹ sì ránjú lẹ̀ ẹ ń wò ń bẹ̀ àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun owó ni wọ́n wí àmẹ́yìn gan lẹ̀ ń ba orí ọmọ jẹ́ ẹ̀ ń sásábẹ́ pé ẹ mọ́ lọ́hùn ẹ mọ́ lọ́hùn ẹ̀wá ẹ̀ṣẹ̀ wàá rántí pé alukurani sọ fún wa ní alukurani ìpè ẹni tó bá lè wàlíkàdì mí náà lọ́kọ́ yíyọ wàlá àáfin náà á nọ́ọ̀sì ṣẹ́yìn gbé bínú mi ni ṣẹ́yìn ṣàmójúkò nítorí tọ́lọ́ ni ẹ ṣe tẹ́ ẹ bá ṣe ni ẹ ti kọ́kọ́ mọ̀ yìí pé wọ́sibírì wà máa sọ burúkà ìlà àbẹ̀là sùúrù téèyàn ó ṣe èèyàn gbọ́dọ̀ ṣe nítorí pọ́lọ̀ ní ká ṣe. ọlọ́run wa wàsíbírì alámẹ́yẹkùlùn in tó sọ fún muhammadu gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe dáwà tó bá wùn yín kẹ́ ẹ gbọ́ bóun yẹn má gbọ́ bóun yẹn tẹra mọ́ àní mùsù ẹ múra sí i ìyà tí ń bẹ lọ́wọ́ yín ẹ fi jẹ àwọn èèyàn kẹ́ ẹ fi bà àlìkìyàmọ̀ yín jẹ́ kẹ́ ẹ wá ní nítorí pé wọ́n sọ̀rọ̀ sí wa ni wọ́n ti ń bá yín ro àwọn àhàdífù bọ́ọ̀tìlàtùn àwọn àdìsí irọ́ àwọn àdìsí irọ́ pé pa ẹnìkan anabi wọn ni kẹnìkan gún ẹnìkan ẹnìkan ẹ gbọntọlọ sọfọ anabi ni pé wasubiri alama yakulun ṣe ni kó o ṣe sùúrù lórí tí wọn bá ń sọ sí wa anabi tí o da wa ahajuruhun wa pa wọn ti ajẹran jẹmíìlà bí ipò ògbọ ẹni tó fẹ́ jà lórí pé wọ́n bùn lórí dáwà ó mọ lọ́hùn o ti lọ́lọ́hùn ò lè gbèjẹ́ mọ́ ni àfa àti bí ní fàzúlùmù yàrá okùnbáwò ìlànà dàmí má fìyà jẹ àwọn èèyàn tó rábòsí ló fẹ́ ṣe o fẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ bíi tiẹ̀ ni ìdákùntà mọ̀kútẹ́dìrà ẹwà ẹ lágbára lẹ́ni ẹ lè dọ̀lẹ́ lọ́la fàdúlùmù yàrá uqbahu ila nadami torí pé àbòsí àbámọ̀ ní máa gbẹ̀yìn ẹ̀ ní tànámù àyìnáka wal mazlumu muntabihu sórí ẹyinjú tiwa yóò máa sùn ó máa hanrun wàlìmàdìlúmù mùtẹ́bìhù ẹni tó o ṣàbòsí fún òun ò ní rọrùn sùn yẹ́dìrún àlẹ́yìká wà áyínú lọ́ọ̀hì làmùtánàmì yóò àmọ́ bẹ́lọ́n lé ọ lórí bí Fatima ṣe ń bẹ́lọ́n lé Abubakar àti Umar òlé lórí tó fi jáde láyé wà áyínú lọ́ọ̀hì làmùtánàmì àdúrà tiẹ̀ náà sì gbàlé wọn lóde pé kò sẹ́ni tó nísìmí nú wọn tó ní kálukú wọn fi jáde láyé wà áyínú lọ́ọ̀hì làmùtánàmì ọlọ́run kì í sùn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin alágbára ayna Fir'auna ma'a quwwatihi Fir'auna dà pẹ̀lú agbára rẹ̀ wa ayna Qaruna ma'a malihi Qaruna dà pẹ̀lú owó tó níyì wa ayna suleimanu mu amulikihi suleimanu dà pẹ̀lú ọba àti ìjọba tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ wa ayna balikisu ma'a jalalatiha balikisu dà pẹ̀lú ọlá tọ́lọ̀ ń fún wa ayna muhammad ma'a da'watihi muhammad dà wọ́n ti lọ́ọ̀ àwa náà ń lọ níjọ́ kan ẹjẹ́ aronú ọjọ́ tá a kú tọ́lọ́hún ó bi wá lè rí pé báwo lẹ ṣe ṣe pẹ̀lú àwọn ọmọ ìyá yín Islam ọlọ́run ní béèrè yìí pé ikhwanuka alùsùnà ṣáwọn alùsùnà lọ́mọ ìyá rẹ ni àṣùfíà ikhwanuka ọlọ́run ní sọ bẹ́ẹ̀ yóò máa béèrè pé alimuslimuna ikhwanuka kayfa tó amil bihim báwo ló ṣe ṣe pẹ̀lú wọn kò ní béèrè sufi kò ní béèrè sunni amal yawm aṣọ Islam di politics àwa nìkan ni wọ́n gbọ́dọ̀ rí wọn gbọ́dọ̀ rẹ́ lómi fi telfas wá filimidìyà kódà débi orí rédíò débi orí tẹlifíṣàn àwa nìkan la fẹ́ gbalẹ̀ kan ìntàwa bá ń ṣe ló dáa lómi bá ń ṣe kò dáa lọ́dọ̀ tiwa naam bàbá yìí ń ṣàbòsí náà ń jọ náà ó ń yọrí ìmù ń yọrí ìmù ń yọrí ìmù àbòsí yẹn ti wá dà lórí lónìí naam ẹ jẹ́ ká wá padà sọ́dọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam anabi ni ittaqu zulma ẹ sá fún àbòsí ṣíṣe fa inna zulma zulmatun yawma al-qiyamah torí pé àbòsí yẹn o òkùnkùn ni ó jẹ́ nínú ọjọ́ al-qiyamah fún ènìyàn ẹni yẹn ò ní ríran ada hadithun fi sahihi muslimin hadith eléyìí ń bẹ nínú sahihi muslim àníṣe hadith tó sọ wípé nínú pé hadith kan sọ wípé ẹnìkan wá bẹ ànábì ó mú ẹsẹ̀ ẹ̀ dání ànábì nìkan lọ pa ànábì ní kan lọ pa lórí kó bú òun tọ́lọ̀ ń dẹ̀ni wá subira alama yaqulun wa ajuruhum ajran jamila sùúrù ló máa ṣe lórí yóò tí wọn bá sọ sí ọ ó wàá pa wọn ti bí ipò ẹ mọ tí wọn wà ajuruhum ni ó pa wọn ti bí ipò gbọ́n tí wọ́n ń wí ajran jamila ní tí pípa wọn ti tó tún máa ṣe dáadáa sí wọn ni o tó tún máa ṣe dáadáa sí wọn ni o ọ̀gá wa Ali radiyallahu ta'ala anhu ó ní ṣe dáadáa sẹ́ni tí ń ṣàìdá sí ọ kí wọ́n lè máa ju ẹni yẹn lọ àmọ́ lónìí ẹni tó ń ṣàìdá ẹ̀yin náà fẹ́ ṣe dáadáa sí ẹ wá máa kó ti àyà pé alukurani sọ fún ẹ pé mọ́ni àmìlà sọ́ọ̀lá ha fàlì náà sì yí wà mẹ́ni àsáhà fàlì ẹ̀yin gbà pé intanṣin yẹn náà ìsáhà ni. a rí nínú àwọn sàhábà tí wọ́n bú ànábì ṣe bá ti sọ́ ń bì náà a rí nínú àwọn sàhábà tí wọ́n sọ ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ tó lè kónira tó lè tó kó bànújẹ́ bá na Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n pọ́ìsìn Abubakar ni wọ́n pa Umaru ni Usman wọ́n pa mọ́ ni wọ́n máa pa Ali náà ni wọ́n pọ́ìsìn Hasan mọ́ ni wọ́n kódà wọ́n pọ́ìsìn Fatima ni àwọn àwọn ni wọ́n pọ́ìsìn wọn tí wọ́n wà bá kọ ọ̀rọ̀ fún wa ní Yahudi kan ni Yehudi ṣe pọ́ìsìn wọn. kódà arínú àwọn sàábà méjì tí wọ́n fẹ́ pa ànábì táṣìírí wọn tú sallallahu alayhi wa sallam àmọ́ ìyẹn ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ni ẹ ikú wo ló pa Abubakar tó fi jásí pé kò lè lu ọdún ju ọdún méjì lọ lórí àléfà tó fi ní shortcoming wọ́n pa ni wọ́n poison yẹn ni wọ́n ọlọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa àkóbá wa yáfi àwọn náà radiyallahu ta'ala anhu torí pé rọ́dí àtàwọn ẹbí kọ́lọ̀mbá wa yọ́nú sí wọn kọ́lọ̀mbá wa yọ́nú sí wọn ẹ bẹ̀rù àbòsí torí ẹni tó bá ṣe àbòsí nìkan kan ni ó jẹ́ o ara àbòsí ni ká máa pọ́rọ́ má nẹ́bì ká máa láàárín ọ̀rọ̀ yẹn nu sọ́yẹ́lì Bukhari ni kí wọ́n lọ pa ẹni tó bú òun tálùkù á dẹ́n sọ pé wasbir ala ma yaquluna wa ahjuruhum ajran jamila ẹ wá jábìrà wa léèrè anusọ́dìkù bi àdì ìlhàyà alukur'aniya alẹ́tì awhadọ́hu ilà nàbí yihi muhammadin ṣé kùránì yìí tọ́lọ̀ fi ránṣẹ́ sànàbí làwọn àgbàgbọ́ ni am adi alahadizu bọ́ọ̀dìlà abadisi irọ́ tí wọ́n kúkú yìí lórúkọ muhammed ah, astafurulalaade àwọn kan ni sì parọ́ yìí náà kalẹ̀ pé arákùnrin kan afọ́jú ni ìyàwó rẹ̀ máa bú ànábì ó wá ṣe bí pé òun fẹ́ sùn pẹ̀lú ìyàwó òun ó wá gún ìyàwó rẹ̀ pa wọ́n wá ní kí wọ́n lọ́ọ́ mú wá ó wá ní máa bú ànábì ni ànábì wá ní kán fi ilẹ̀ nítojú wá lórí yẹn ṣe ìyẹn jẹ́ ìdájọ́ ẹni tọ́lọ́wọ́n bá ránṣẹ́ talukura ndẹni wasubir alama yakuluna wa ahjuruhum ajran jamila ìra ànábì gbogbo tí wọ́n bá ń wí mọ́jọ́ ó tà létí rẹ̀ wa ahjuruhum ó wàá pa wọ́n ti ajran jamila ní pípatì tó rẹwà tó tún mọ̀ ṣe dáadáa sí wọn lénìí àwa ń lé àwọn èèyàn lóró ni pé bí èèyàn bá ti sọ̀rọ̀ kan ní ọ̀dà ẹ̀ pa àwa náà lónìí àwa ń gbéra wa sípò ànábì àfẹ́ kan sọ̀rọ̀ sí wa wọ́n sọ̀rọ̀ sí ànábì kódà ó gba àwọn tí wọ́n sọ̀rọ̀ ni wọ́n padà wá gba Islam tá ànábì bá ti pa wọ́n sí wọ́n gba Islam ni gbogbo àwọn tí wọ́n kónira bá ànábì padà gba Islam ọlọ́run kó síjú àníwò wa o pẹ̀lú àwọn àdíìsì tó jó òótọ́ ń bẹ o tó bá kùránì lọ o gbogbo àwọn tí wọ́n bá tako kùránì irọ́ ni o wasibir ìrẹ́ ànẹ́bì ṣe sùúrù ni o lọ́lọ́run máa ń sọ fún o wà máa ń sọ burúkà illa billah ibi tẹ́yìn tí wàá rí ọ̀rọ̀ yìí pé ó ní kó máa pààyàn torí pé wọ́n bú òun ẹ̀yìn nu ọlọ́nu ẹnjìníà ẹ̀yìn nu ọlọ́nu ẹ múra sádìsì ni kẹ́ ẹ máa yẹ̀yẹ́ alukur'an torí pa nàbí sọ pé àsìkò kan bọ̀ ní ìrọ̀lẹ́ ayé tí ẹ pé alukur'an ò ní kọjá ìjìká àwọn èèyàn mọ́ ibi tí wọ́n bá kà á sí náà ni wọ́n gbàgbé ẹ̀ sí torí pọ́nrọ́ ọlọ́run ò ní tà mọ́ bí yìnyín ṣe jẹ́nu ẹ wá jẹ́ abẹ́rù àbòsí torí pé àbòsí òkùnkùn lọ́jọ́ àlìkìyàmọ́ níjọ́ tí bàbá yìí ń ṣàbòsí inú rẹ̀ ń dùn ó gbà yẹ pé ẹni ọmọ ìyá òun ni wọ́n nínú ẹ̀sìn wọ́n à rí wọn gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n rí wọn sọ́tá islam torí pé wọ́n à sí ní mani àjùyìn ẹ wá jẹ́ àwa gbọ́ kí wá làwọn àbámọ̀ tí ó bá alábòsí gbogbo yín tẹ̀ ń ṣàbòsí lónìí ẹ múra sí ìkànnì náà ń jó lọ́wọ́ òun kèé sì òun nìkan ni náà jó gbogbo yín tẹ̀ ń ṣàbòsí islam kódà ẹni tó ń fẹ́ islam búlọ́ọ̀gì àbòsí ní í ṣe lẹ́ni àwọn èèyàn ń sọ pé àfa a nífẹ̀ẹ́ sí updating torí pé ànábì ọlọ́pdate ni ànábì Muhammad ló ń ṣe update ànábì iṣẹ́ ànábì ni pé Usama àti Obeida wọ́n ja ìjà kan tó ní agbára iṣẹ́ tànábì wa ṣe láyé nìyẹn wọ́n sì ti mú Usama báyìí nísìnyí wọ́n ti tì mọ́lé bí mo ti ń sọ yìí wọ́n ti mọ́lé iṣẹ́ tànábì wa ṣe láyé nù la ilaha illallah. àwọn èèyàn dẹ̀ ń tan náà ń tan ara yín ẹ tún wá ń ṣe fáàrí pé tó bá yẹ pọ́rọ̀ là sọ ta ni wàá wò wá léyìí tẹ́ ẹ ti sọ ẹ̀mí yín ẹ tún búra pé wàlọ́ọ̀hì tọ́lọ́run ló islam ló jẹ wá o léyìí tẹ́ ń fúra sọ wípé a sọ̀rọ̀ àlùwàlá ẹ ní wò wá ó yẹ ta kò mí nígbà tọ́lọ́run bá nàbí sọ̀rọ̀ yìí kúl uhiya ilayya hadhal qur'an wọ́n fi kùránì yìí ránṣẹ́ sí mi li undhira kumbihi láti máa fi kìyìn nílọ wà máa ń bálaga àti gbogbo ẹni tí ó máa gbọ́ ṣọ́pdẹ́tì yẹn kùránì lèyí ẹnìkan wà lẹ́wọ̀n ó wà lẹ́wọ̀n bí wọ́n ti ń sọ yìí nísìnyí o wọ́n ti dájọ́ rẹ̀ o kódà wọ́n ti gbé líkiní lónìí mùsùlùmí lè jẹ́ journalist ó lè jẹ́ àfa àmọ́ kì í ṣàfọ̀ ń dá wà tí ó máa ní ana dáìyà èmi ń pèpè sójú ọ̀nà ọlọ́run ṣé bil Qur'an and bi sunna àwọn èèyàn tó wá ń pè pé alhamdulillah inú wa ń dùn iṣẹ́ ọlọ́run tẹ́ ń jẹ́ wọ́n ní kò ní rẹ̀ ẹ́ lórí àìdá múra sí i èyí tó ń bú àwọn àgbàlagbà ní ìsìn ó ti rẹ̀ ẹ́ iná ń jó iná ń jó bàbá àti ibi náà tó lọ́ọ́ fi ìyàwó ẹ̀ dúró fẹ́ ní ibi ẹni tó ń bú àwọn ẹni ọlọ́run èèyàn ń bú àwọn ẹni ọlọ́run lára àwọn afáàsùn náà jó yé yín la ilaha illallah níjọ́ tí bàbá wa Sharafdin Gbadebo tí wọ́n correct afá ibi lahadab ó bọ́ ta níjọ́ náà ó pè wọ́n ní dídìrín ó ní dókítà ọ̀dẹ̀ bàbá yìí ń bẹ́ńbẹ́ níjọ́ náà kò bọ́ ta o àwọn ọlọ́pdẹ́tì yìí náà ń bẹ́ńjọ́ náà wọ́n á sọ̀rọ̀ o. níjọ́ tẹ́ni ń bú àwọn afọ onísúnà yìí náà torí gbogbo ẹni tí o bá ti tẹ̀lé tí wọ́n fẹ́ ó dé ní àbùkù ó jọ onísúnà ni o kìí onísúnà o wọn yẹ̀yẹ́ rẹ̀ èmi àwọn òkú kọ̀ kéèyàn mọ̀ bu wa nígbà tí wọ́n bú ṣe tí wọ́n bú ṣe dín ti kú pé Yàyà Gàmbàrí wa ṣíjú àánú wò ni torí pé lára ń tó wà ní kó bóyá ntọ́lọ̀ ń fẹ́ fi ṣíjú àánú wọnú torí pé èpè tí wọ́n ṣe fọ́mọ yẹn àfi kọ́lọ̀ ń fúnra ẹ̀ wẹ́ o àfi kọ́lọ̀ ń wẹ́ o ní táwọn èèyàn ṣe fún lépè èèyàn kì í bú àwọn ẹni ọlọ́run kó lọ fi kó lọ bẹ́ẹ̀ kódà béèyàn bá ràn wọ́n lọ́wọ́ béèyàn bá kún wọn lọ́wọ́ èèyàn parọ́ mọ́ Sheikh Adam ó parọ́ mọ́ Sheikh Kamel ẹnìkan sì jókòó sílùú òyìnbó ń ràn níjọ náà ẹ̀ ń rí ntọ́mọ náà ń ṣe pọ́ dáa lónìí tó wàá kọjú sẹ́yìn tẹ́ ẹ ránṣẹ́ ni ò wá jọmọ dáadáa mọ́ ó wá kú ò lórí ìlànà kò wá dáa mọ́ wàláàlì onísúnnà ní lánàá níjọ́ tó ń bú Shehu Kamal tó ń sọ tó ń parọ́ mọ́ wọn pé wọ́n rí orí èèyàn mẹ́lẹ̀ ní ntọ́ga rẹ̀ ní kó máa sọ níjọ́ tó ń bú Shehu Kamal pé wọ́n gbá ìdí àgbọn inna lillahi wa inna ilayhi rajiun níjọ́ náà ẹ̀yin bá onírùngbọ̀n pupa èkó yìí ó rí níjọ́ náà tó nípa ara ẹ̀tàn tẹ́ ń gbé káàkiri nínú àdìsí ni pé kọ́díbù ṣe ibà ẹ jẹ́ ká máa dá ìyẹ̀wò ànábì ló sọ bẹ́ẹ̀ wájà níbu sàwádà janibu sàwádà yẹn wọ́n fi kún àdìsí ni o torí Abubakar a máa lo dá ìdúdú torí pé dúdú nínú gbọ̀nyẹn tẹ́lẹ̀ Usman a máa dá ìdúdú àwọn sàhábà tó ń lo dá ìdúdú ń bẹ́ẹ̀ wọ́n á tún wá lọ hun àdìsí pé àwọn kan bẹ wọn ní gbóòórùn àlìjẹ́nà torí pé wọ́n lo dé irun wọn lo dá ìdúdú kí lọ́lọ́ fi dá irun wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́pìkì ń bọ̀ lórí èyí ó ń bọ̀ ń bẹ̀ ara arọ tí wọ́n máa panu ànábì ni ghayyiru hadha bi shay'in ẹ lọ yírun funfun yìí padà àwọn ni wọ́n wá ronú pé tọ́ ẹ wájà níbu sàwádà ẹ má lo dúdú o torí wọ́n ti rọ àdìsí kan yìí pé irun funfun yẹn ìmọ́lẹ̀ ọlọ́run ni ṣe ìmọ́lẹ̀ ọlọ́run náà ni lórí kèfèrí <laughs> la ilaha illallah ṣe ìmọ́lẹ̀ ọlọ́run náà ni irun funfun lórí kèfèrí àwọn afáàyè ọ̀pọ̀ àdìsù ni wọ́n rọ wọ́n lọ́ máa nẹ́bì wọ́n ànábì ní kọ́ yírú ṣéyìbà ẹ máa kọ́ dìbò ṣéyìbà ló sọ ń bomi ẹ dá ìyẹ̀wù yẹn ni ànábì fẹ́ ká máa wà ká máa rẹwà ká máa dá torí pé innallaha jamilun wa yuhibbul ọba tó rẹwà lọ́lọ́run ó sì fẹ́ràn ẹni tí ń bá ṣe ẹwà àwọn wa lọ mú addition wọn fi kán àdìsí yẹn wọn ni wájà níbu sàwádà ẹ gbọ́dọ̀ ló dúdú o ṣánábì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀wá rí wọn táwọn àlọ́ máa lo dúdá ìpupa ọlọ́run wa mú yín nísìn òun làwọn ọmọ yahoo ń lò gbogbo orú ń tẹ́ ń lò làwọn ọmọ yahoo yẹn ń lò Islam yìí rẹwà ju bá a ti ń ṣe lọ kò sì lè bàjẹ́ torí pé bẹ́ẹ̀ yẹn bá lóun fẹ́ bàjẹ́ ìwọ ò lọ fún islam ó ṣẹ́kù naam níjọ́ tí bàbá yìí ń ṣe ẹ rí pé ntẹ́ni yẹn ń ṣe ò dáa torí pé ó jẹ́ àná yín torí pé ó jẹ́ àná ti yín ọmọ rẹ ni sunna ní í ṣe ni ẹ̀ ń sọ̀pọ̀tì ẹ̀ níjọ́ náà ọmọ kékeré tí ń bú yẹn ẹ fẹ́ràn rẹ̀ ọmọ tó dáa ni ó ń jọmọ dáadáa torí pé ó ń bú Sheikh Adam ó ń jọmọ dáadáa torí pé ó ń bú yáyà sọláàtì ó ń jọmọ dáadáa tó jẹ́ pé ó ń bú ìdá sọláàtì ó jọmọ rẹ torí pé ó ń bú abdullahi sọláàtì ó jọmọ rẹ torí pé ó bú sehu shazali ó tún wá sọ de pé sehu adamu ló ti pa wọn ló pa wọn sheikh adamu sì ti kú káwọn èèyàn tó kú kò sẹ́ni tó kú lójú ayé sheikh adamu náà méjèèjì ó ní sheikh adamu ló pa wọn kíra àwọn ọmọ jáde ẹyin lẹ́sìn ó sì ọ̀rọ̀ yẹn sì ń jọrọ̀ rẹ ń jọ náà ó ń jọrọ̀ tó dáa ọ̀gá bú ọba àlọ́rin ọmọ náà tún bú wọ́n tún bú màmú lọ́rin ẹ wà láyé ẹ̀kú ńjọ́ náà o ẹ̀ ń sọ̀pọ́ọ̀tì àbòsí yẹn ṣáfà lẹ́yìn yìí ṣẹ́ ni ire lẹ́yìn wọ̀nyí ṣẹ́ ni ọlọ́run lẹ́yìn wọ̀nyí gbogbo àwọn dàkátìrà sùn níyà àwọn tí wọ́n pera wọn ní dókítà nù mọ̀súnà wọ́n ń bẹ láyé ńjọ́ náà o kó tún wá dé stéèjì kan ló bá tún lòun kìíní kan àlè àdàbí láti máa bú ṣe kà àwa rẹ kó bọ́ ta pé lásìtà mí náà àdàbí yìí wa anta minal ghafilin torí àwọn náà kísùlẹ̀ àdàbí wà lẹ́yìn ẹjọ́ náà náà kísùlẹ̀ àdàbí tó ń ṣe bí onímọ̀ tó lòun láàzì àrí tóun náà fẹ́ máa bú mùdírù mọ́ríkàsì lórí ọ̀rọ̀ odò kò èso odò a sì ti ba a ba a ba kó jáde nísìn ìyẹn fi hàn wípé ète àtàbùrú la fẹ́ dálẹ̀ láàrin àwọn mùsùlùmí wọ́n ń lu ọmọ náà jọ náà kódà ó bú bàbá wọn lọ́n dáre kò sẹ́ni tí ò bú tán nínú àwọn àfáàrí tí wọ́n lọ kò sọ̀rọ̀ tí ò dáa tí ò sọ ń pa wọn ẹ̀dẹ̀ ń sọ fún wa wípé luhumul ulama yìí masmumatun àwọn àfa ẹran ara wọn ẹni májèlé ni bẹ́yàn bá jẹ nǹkan ó padà ṣe ṣọ̀rẹ́ yìí tó ń sá sọ̀hún yẹn nǹkan ó ṣe torí pé nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣe àná ẹ̀ nígbà tí wọ́n á dìklẹ́ ìyàwó tí yín wọ́n ń tẹ̀dí báyìí nísìn lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wàá bọ́ ta ipe ọlọ́run fẹ́ràn àforíjì ọlọ́run fẹ́ràn àmójúkúrò ọlọ́run ọba fẹ́ràn ọlọ́run lẹ́wọ́ rántí àyà kùránì kan tó sọ wípé kíkí níbẹ̀rẹ̀ àyà ẹran àyà tó sọ wípé alladhina yunfikuna fi sarrahi wad dara wal kadhimina al ghayza wal afina 'ani nnasi wallahu yuhibbul muhsinin a anta minal muhsinin ṣe èèyàn rí lẹ́yìn pẹ̀lú ń ta aṣọ lẹ́yìn níbo lẹ́wà hina yasubuna al-alori níjọ́ tí wọ́n bú Sheikh Adam bil isahati wal adha pẹ̀lú tí bàbá yóò ṣe ẹ gbà pé ń jọ́nà pa nàbì sọ pé la tasubul amwat ẹ má máa bú àwọn tí wọ́n ti kú fa innahum qad afdaw ila ma qaddamu torí pé tí wọ́n gbáyé ṣe ọlọ́run ti san wọ́n lẹ́sẹ̀ẹ́ èyí tí o bá jẹ́ ìyá ọlọ́run ti pín wọn lérí ẹ̀ ìwà tó máa bú wọn ni ẹ̀yin tó ń ra ìyálẹ̀ fúnra yín ni ẹ rántí àdìsí mufilisu ńgbà tí wọ́n wá bú ẹ̀yin tẹ̀yìn ò tó ṣèkà ádámà tẹ́ẹ̀ tó kàmẹ́lì tẹ́ẹ̀ tó sàláàtì tẹ́ẹ̀ tó ṣàzàlì tẹ́ẹ̀ tó yìndá tẹ́ẹ̀ tẹ́ẹ̀ nìkankan lẹ́yìn wá ń bínú ẹ̀ wá rántí pé àfikẹ́fọ́ ọlọ́pàá gbé wọn kọ́ má bàyín ló kọjẹ́ ẹ pé àwọn èèyàn lẹ́lẹ́bọ tá a sì gbọ́dọ̀ tálùkù rání sọ fún wa yìí pé afa ngbàtọ́ lọ́hún sọ fún ọlọ́run afa náà jẹ́ alil muslimina kal mujrimin ṣe a máa ṣe mùsùlùmí bí ọ̀daràn ni ma lakum kayfa taqumun ọlọ́run kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe báyìí dájọ́ kò sí súnà lára yín ẹ̀ ń parọ́ mọ́ súnà ni ẹni tí o bá ti lè fẹ́ràn ẹni tí ń bá ń kírun èso ní súnà tó o bá fẹ́ràn ẹni tí ẹjọ́ ń gba Ramadan èso ní súnà tura nabi lójú ya pé man salla salatana wastakbala kiblatana wa akala dhabiyatana fadhalika almuslim huwa fi dhimmati llahi wa rasuli fala tukhfiru zimata llah bẹ́ẹ̀ bá ti ń kírun tó kọjú sí kaaba tó sì ń gbá tó ń gbá wa pa ẹ̀ràn léyà mùsùlùmí lè yí ni ó ti wà lábẹ́ ìwọ ọlọ́run ẹ sì máa ń yẹ̀yẹ́ ìwọ ọlọ́run lára ẹ̀ lẹ́ni ẹ̀ ń yẹ̀yẹ́ ìwọ ọlọ́run lára èèyàn ẹ̀ pọ́n la ilaha illallah lé ẹ rántí ọjọ́ tí sàábà kan pa káfìrí ni tànàbí ń bilé rẹ̀ pé aqtaltahu ba'da an qala la ilaha illallah ó sì tún pa lẹ́yìn tó sọ pé la ilaha illallah ó ní innama qala li ta'widin ó la ó wí kó fi gba rẹ̀ lẹ̀ ni ànábì ni allah shaqaqta qalba ṣé o ti fa ọkàn ẹ̀yà tó fi mọ́ ni famā taf'alu bi la báwo ló ṣe fẹ́ ṣe pẹ̀lú la ilaha illallah idha ja'ati tukhasimuka yawm al-qiyamah tó bá dọ̀jẹ́ al-qiyamah tó kọjú ìjà sí ọ ṣé islam lẹ́ ń ṣe yìí ẹ̀ ń tún àwọn èèyàn jẹ anábìsí ti parí ẹ̀ pé yá àti alanẹ́ẹ̀sì samanu àsìkò kan ń bọ̀ wá bá àwọn ènìyàn sanawatun khadda'atun àwọn àsìkò tán jẹ́ àwọn ẹlẹ́tàn ni ó máa lògbà yẹn àwọn kò sọ pé sanawatun khadda'at àsìkò ẹ̀tàn yusaddaku fiha alikadibu wọ́n máa gba òpùrọ́ gbọ́ wọ́n ń gba ọlọ́pdẹ́ẹ̀tì gbọ́ tí ó tó ń parọ́ báwọn èèyàn wàláhì irọ́ tó pọ̀ láwọn irọ́ tí ò ní túmọ̀ yóò sì túmọ̀ pé wàláhì wàláhì yusaddaku fi alikadibu wọ́n máa gba òpùrọ́ gbọ́ wàyùkàdàbù fiha asadik wọ́n máa pe olólùlù nírọ́ wàyùkánu fiha alaminu ẹni tó ṣe é fọkàn tán wọn ò máa pe lóníjàmbá wáyé utamanu fiha alkhoin oníjàmbá èèyàn wọn dẹ̀ máa fọkàn balẹ̀ sí pé ah, àwọn àfáàní yẹn anabi wa parí ẹ̀ pásìkò tá à ń sọ yìí ó ní wáyé ntí kò fiha arúwé ibi dọ̀ àwọn rúwé ibi dọ̀ àwọn ni wọn wàá máa sọ̀rọ̀ wọn wá bí anabi lè gbé àwọn wo ni rúwé ibi dọ̀ ó ní arájúlò tààfin ẹni tí ò jámọ́ nǹkankan ẹ dákun ẹ bá a béèrè lọ́wọ́ èyí tó ń gbó ẹni tí o lè juwe ìran tí ò ní background kò nílé kò lọ́nà rajulu taafi ẹni tí o já mọ́ kan tó ń rí rẹ̀ sí nǹkan yatakallamu fi amril aama tó wà ló ń fẹ́ máa ń sọ̀rọ̀ gbogbo ayé. a inna lillahi wa inna ilayhi rajiun ó wá ṣe mí láàánú fún àfa kan tó lóun lọ tó lóun lọ Asia rí àfa kan tí ó tó ń sọ kátikáti. So tó lóun lásìá yìí òun ti dé àfa lòun tí ò rí wáàsí kankan ṣe kọjá ọ̀rọ̀ ogun mọ́ríkàs ó wá ń pè yẹn láàfà ó ń pè ní ṣéwù àìní ọlọ́run ṣe ẹjọ́ gbádùn báyìí. ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní o alimuhu rima yata kulla yawmin èmi ni mò ń kọ́ ọ bí wọ́n ti máa tafà lójoojúmọ́ fàlámẹ́sítẹ́dà sáàìdùhù rọ̀mẹ́ni níjọ́ tọwọ́ tiẹ̀ náà wá ran ọfà tán èmi ló ta lọ́fà àwọn tí wọ́n kọ́ ẹ̀ ń kéwù ló ń ta lọ́fà àwọn tí wọ́n náà jòkó ti tó ń kọ́ yẹn wọ́n ń bọ̀ wá ta ọlọ́fà ẹ̀sán mẹ́ni kì í máa gbé ẹ̀sán yẹn níjọ́ tí bàbá yìí ń ṣàbòsí ọkàn rẹ̀ balẹ̀ kò rí níjọ́ náà yìí pé cyber bully ni kàn máa ṣe kàádà kò yí jọ́nà yìí pé sáíbàbùlì ni ká máa bú ṣe Kamal wọn rí pé sáíbàbùlì ni kọ́ máa bú àwọn ẹni tí wọ́n lọ ọ̀run láìṣẹ̀ wọn kọ́ tún máa parọ́ mọ́ àwọn tí wọ́n wà láyé àìmọye ọjọ́ ni wọ́n ti dá ète sẹ́mi náà wọ́n ti pè mí wọ́n ti dẹ obìnrin ṣé Islam nìyẹn wọ́n dẹ́ débi pé wọ́n dẹ ẹnìkan sí mi láti Amẹ́ríkà pòun bímọ látọdún méjì ọmọ yẹn ò sọ̀rọ̀ àwọn náà tún wá ń ṣáàtì pẹ̀lú mi lórí kíní pé ṣáfà gidi lèmi ẹnìkan bá mi sọ̀rọ̀ lánàá mi ò dá lóhùn dáadáa ẹ wà àwọn ṣàìtọ́n alákọ̀ọ́ra yìí náà ni o torí pé wọ́n ṣàfẹ́ ba tènìyàn jẹ́ bẹ́ẹ̀ tí wàá ń ba ayé àwọn èèyàn jẹ́ iná ayé wọn ò bàjẹ́ ṣe ló ń dá sí i níbo lẹ́yìn wà bàbá onírùngbọ̀n pupa níjọ́ tí wọ́n ń ṣépè fáwọn tó ń wa lọ mọ́kà pé wọ́n mọ lówó sí ni ká mọ́ sọ míì torí pé wọ́n ra laptop ipad fagbẹ́sìnga ẹ mú yí èpè tí wọ́n ṣe fẹ́ni tó rà á àwọn ènìyàn owó mà tán lọ́wọ́ wọn níbo lẹ́yìn wà njọ́ náà wà àyìnà àǹtàfi dhalikal yawm àwọn àyìnà àǹtàfi tilkal ayyam àwọn ọjọ́ wọ̀nyẹn ń bolo wà ìwọ́ tó ń pèrè ẹ̀ láfa yìí ẹni yìí sì jáàna rẹ̀ níbo ló wà níjọ́ náà wà anta tafrahu bima yaf'al min al-isa'a aburú tó ń ṣe ń dùn mọ́wọ́ torí pé ó jáde torí pé ó mọ̀ pé àwọn wàá jẹ́ ń bẹ̀ lọ́nà kan àbọ̀ náà míì inú rẹ̀ ń dùn níjọ́ náà lórí ìbàjẹ́ ẹ̀yin náà ń sọ́njọ́ kan pé bàbá yín kọ́ ló ní Islam bàbá yín kọ́ ló ní Islam àfa agége principal lẹ́nu àfa àgbà tó ń pèrè lọ́jọ́ orí ẹ wàá jókòó sínú mọ́ṣáláṣí kan ẹ tún máa gbé ẹ máa gbé kámẹ́rà lọ́sàn-án gan ṣe ilé ọlá lẹ́yìn ń wọ̀ yìí tẹ́ ń pe wọlé ọlá ṣe ẹ wọlé ọlá báyìí nísìn ṣe ẹ wọlé ọlá ọlá dà nísìn ẹ ń ba ayé jẹ́ ẹ̀ lẹ́ǹta ayé ṣe ẹ wá gbọ́n tí ó padà wá kángun alábòsí àkọ́kọ́ tí ó kángun alábòsí azọ́límù la yuflihu fi dùnìyàhu wàlà àkàràhù alábòsí ò ní jèrè láyé kò ní jẹ lọ́rùn alábòsí kò ní jèrè láyé kò ní jẹ lọ́run ẹ wá gbọ́ ń tọ́lọ́ wọn bá sọ náà kùrán ó ní innahu la yuflihu zalimun ọlọ́run lálábòsí ò ní rere jẹ ọlọ́run ló wí o kì í ṣe mi ń bẹ náà kùrán níbẹ̀ o kódà nínú alukur'an gan ọlọ́run tún ní qala ma'adha Allahi innahu rabbi ahsana mathwaya innahu la yuflihu zalimun látòrí àwọn bàbá wa anabi Yusuf sallallahu alayhi wa sallam èyí tá a wí yẹn lóde ni wọ́n ṣe sallallahu alayhi wa sallam fún. ó ní qala ma'azallah Yusuf sọ yìí pé mo wáṣọ lọ́dọ̀ ọlọ́run inna rabbi ahsana mathwaya ọlọ́run abá mi ahsana mathwaya àyè tó fi mí sí ó ṣe dáadáa fún mi innahu la yuflihu zalimun alábòsí ọlọ́run oníjó jèrè ó ní innahu la yuflihu zalimun alábòsí oníjèrè ó wà ní alukur'ani bẹ́ẹ̀ alábòsí ò ní jèrè láyé kò ní jẹ lálìkìyàmà àbòsí yẹn lẹ́wà fi ń ṣọlá yìí tínú yín dùn lónìí ẹlẹ́ẹ̀kejì nínú tí ó ṣẹlẹ̀ sí alábòsí azọ́ọ̀lìmù yuhramu minal ìdáyà wa taofik alábòsí ò ní ṣe kò ń gẹ́ ore yóò máa sáré nǹkan kò ní bá tó bá sì bá nǹkan yẹn ó padà kó dàmbà yóò tán lójú ẹ̀ yuhramu minal ìdáyà kódà kò ní mọ̀nà tí ń jọ́nà ọlọ́run níjọ́ táfà ọlọ́pdẹ́tì yìí bẹ̀rẹ̀ fàtúwá ní sọ o káwọn yẹn wá máa béèrè ìdájọ́ ẹ̀sìn ìgbà yẹn lèmi ti mọ̀ pé n tó fẹ́ ṣe yí ẹ̀sìn kan ló fẹ́ ṣe torí pé níjọ́ náà èèyàn twenty three èèyàn twenty èèyàn forty àmọ́ kò tó ṣàpọ̀ tí ń sọ nísìnyí pé èrò tí ń wò òun ní bí àwọn èèyàn ń nú léyìí tó ń fi hàn pé gáràjù ẹ̀ náà ni pé kéèyàn pọ̀ anabi náà dẹ̀ sọ fún wa pé ẹnikẹ́ni tó bá kọ́ ìmọ̀ liyumari bihi asufaha nítorí àti máa fi liyubahi bihi alulama àwọn liyumari bihi sufaha torí àti máa fi dá àwọn àfáà láàmú láti máa fi yẹ̀yẹ́ wọn tàbí nítorí àti máa fi dá wàhálà lẹ̀ kó máa fi dá yẹ̀ méjì fáwọn aláìmọ̀ kan tàbí kó máa fi ṣe kárí mi àbí nítorí káwọn èèyàn lè wá máa wò ó kán máa wo ẹlòmíì kó jóun nìkan ó dẹ́ni náà ó ti wọ náà rẹ̀ di kété pé yóò ṣẹ̀ṣẹ̀ wọ̀ àníyàn wa ni kẹjẹ́ á lọ tún ṣe kò dìgbà táwọn èèyàn bá wò wá tán bá ń kí wa nígbà ó ẹni tí ó wò wá tí ò bá tó nǹkan tọ́lọ́n ti rí wa àbùṣebùṣe ṣáwọn màláìkà yẹn wò wá ni. naam alábòsí yuhramu minal hidayah wa tawfiq wọ́n máa ṣe ìmọ̀nà léèwọ̀ fún un ọ̀rọ̀ ọlọ́run ọba ò ní yé mọ́ wa tawfiki kò sì ní ṣe kò ń gẹ́ ore alukurani ló sọ bẹ́ẹ̀ ó ní inna Allaha la yahdil qawma az-zalimin ọlọ́run ọba ò ní fún alábòsí ní tọ́sọ́nà nínú àyà mi ó ní wallahu la yahdi alqawma az-zalimin ọlọ́run ọba ò ní fi ọ̀nà mọ́ alábòsí yẹn ni pé alábòsí ò ní ṣe kò ń gẹ́ orí ọlọ́run tó bá róore lónìí orí yẹn ń bọ̀ wá tán lójú ẹ̀ bẹ́ẹ̀ náà tá a bá tún wọ̀lù kùrán a rí i pé azulmu sábàbù limasọ́ ibi dúnìyà àbòsí jẹ́ ọ̀nà kan téèyàn máa fi kó àdánwò láyé èyí tẹ́ ẹ ṣe tí wọ́n gbéyàwó yìí àbòsí lé o àbòsí tó bá yín débẹ̀ ni o àbòsí lẹ ṣe débẹ̀ o torí pé níjọ́ náà ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ tá a máa gbé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn tá a máa gbé lọ sí court tó bá yẹ kó tiẹ̀ ń sọ tí o dá tá a nílè dáríjì ní tẹ̀ ń sọ níjọ́ náà nu bó ṣe ṣèbàjẹ́ yẹn tó nínú ayé bó ti ṣe é tó ẹ ṣe fídíò ńgbà náà níjọ́ tó ń ṣèbàjẹ́ yẹn ẹ ṣe fídíò nígbà tí wọ́n wá mú ẹ ṣe fídíò ẹ̀yin náà wá fẹ́ gbẹ̀san àná yín ló dá wàhálà lẹ̀ kí ni wọ́n sọ sí yín tó tó tí wọ́n sọ sí Sheikh Adam ṣèyí Boko Haram lásán lẹ́ni wọ́n pè yín wọ́n ẹ̀yin sọ pé Sheikh Adam rí èèyàn mẹ́lẹ̀ nílẹ̀ mọ́ríkàsì ẹ sọ pé Sheikh Adam pààyàn ẹ lóun ló pa àwọn ni wọ́n ẹ ni wọ́n pa Shehu Shadhili àti Shehu Abdullahi Salati níbo lẹ́yìn wá níjọ́ náà àná yìí sì ń lu ọmọ yìí níjọ́ náà máa sọ bẹ́ẹ̀ ọmọ yẹn ń jẹ́ wàládù sọ́ọ̀lẹ̀ ó ń jẹ́ ọmọ rẹ̀ níjọ́ náà hina yasubul mudira almarkas níjọ́ tó ń bú mudira almarkas wa huwa wàládù sọ́ọ̀lẹ̀ ọmọ rẹ̀ ni níjọ́ tó ń bú sheikh dahud alifala waliyula níjọ́ tó ń bú sheikh dahud wa huwa waladun salih ọmọ rere ni lọ́dọ̀ yín wàhínà yasubul baqina min ulama'il markaziyyin níjọ́ tó ń bú àwọn àfa markazi yìí ọmọ rere ń jọ́nà lọ́dọ̀ yín. ọmọ rere níjọ́ náà níjọ́ tó wá kọjú sí àná yín ní ìsìn ló wá dẹni bí ló dẹni bí lọ́dọ̀ yín ṣèbáàlù sunna níjọ́ náà àwọn ọmọ súnà tí wọ́n ń kọ́ yà lẹ́ni ó wá dọ́mọ bí lọ́dọ̀ yín naam alukur'an wa sọ fún wa yìí pé ẹ wá máa gbọ́ o nínú alukur'an ó ní wa inna lilladhina zalamu azaban ìyà máa ń bẹ fáwọn tí wọ́n bá ṣàbòsí dúnà dálìkà tó tún yàtọ̀ sí ìyà ìyà tó tún yàtọ̀ sí ìyà tẹ̀ lọ́wọ́ yìí ẹ̀ tún jẹ̀mí o ṣe wọ́n dìklẹ́ yìí wọ́n dìklẹ́ àwọn agboolé yìí wọ́n tẹ̀dí ni ẹ̀ tún jìyà mí kùránì ló sọ bẹ́ẹ̀ pé wà inna lilladhina azaban duna dhalika èyí tẹ́ rí hun kékeré ni ó ìyà mí tó yàtọ̀ sí yẹn tó ń bọ̀ o walakinna akthara um la ya'lamun ọlọ́run ló ṣe wá láàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n aláìmọ̀ kẹ́ni wọ́n wọ́n mọ̀ pé yà ń bẹ àtẹ̀ntó lẹ́nìkan wú nukú ìyá tí yín náà ń bọ̀ ìyá yín tí ó jẹ́ yín jẹ́ nǹkan míì ọlọ́pdẹ́tì ìyá tiẹ̀ náà ń bọ̀ kò sẹ́ni tí ìyá tiẹ̀ ò ní dé tó o bá ti ṣàbòsí ò lè jẹ́ gbé àyà kùránì rè wà inna lilladhina zalamu adhaban duna dhalik ń bẹ fáwọn tí wọ́n ṣàbòsí àbòsí tó tún yàtọ̀ sí ìtẹ́ ń jẹ lọ́wọ́ yìí ẹ̀ tún jẹ́ mí lakin akitharahum la ya'lamun àmọ́ pọ̀ wọn ni o mọ̀ pé ìyà jẹ àwọn àbòsí lọ́lọ́run fi pa àwọn àlùkànrún àlùkànrún wa kam qasamna min qaryatin mélòó la fẹ́ kà nínú àwọn ìlú tá a ti pa wọ́n rẹ́ káàna ti zọ́ limatan tí yẹ pé torí pé wọ́n ṣàbòsí ni wa ansha'na ba'daha qawman akharin tá a dẹ̀ dáhùn ẹlòmíì tá a fi wọ́n rọ́pò wọn nínú àyà mi onífàkà ayé mi qaryatin ahlaknaha mélòó la fẹ́ kà nínú àwọn abúlé àwọn ìlú táwọn ọlọ́run parun wa hiya zalima torí pé wọ́n ṣàbòsí fa hiya khawiyatun tá a dẹ̀ sọ wọ́n dáwóró ilé alábòsí máa dáwóró ni ala urusi awabiri mu atọla wakọsiri masidi ilé ńláńláńláńlá tí wọ́n kọ́ kalẹ̀ láwọn ààfin tí ò sẹ́nìkan tó lè gbé bẹ̀ mọ́ aya mi sọ fún wa pé waka ayi mi kọriya ti ni atata ani amuri rabi ha mẹ́wọ̀n la fẹ́ kanu àwọn ìlú tí wọ́n gbẹ́rù gbọ́nrí kó n bí àṣẹ ọlọ́run tí wọ́n yarí wọ́n kọ́ ń tó jíṣẹ́ ọlọ́run ọba ṣe kalẹ̀ wọ́n wá ń parọ́ má nẹ́bi pé ànẹ́bi ní kápẹ́ ni ó bá bú òun tálùkù á sọ fún wa yìí pé wá sùbírù aláàmì àyàkùlù náà wà àjúrùhùn ajran jamila fi àwọn èèyàn lẹ̀ tí wọ́n bá bú ọ má ṣe bí ipò orí wọn pa wọ́n tì ní ìpàdé tó dáa má kó nira bá wọn. Kùránì fún asabnaha isaban shadida nígbà tá a fẹ́ fi tá wọn ìṣirò wọn ní agbára níwájú wa àwọn níwọ̀n wa azabnaha azaban nukura àjẹwọ́n níyà tí ò ní bá wọn lára mu. nam ìyẹn ẹlẹ́ẹ̀kẹrin ti ń bẹ fún alábòsí azulimu sábàbù ìhìlẹ́ àkìlì umam Abosi a máa jẹ́ kéèyàn máa ní ọ̀la àbòsí kì í máa jẹ́ kéèyàn ní àtúbọ̀tán aya yẹn tó jọ bẹ́ẹ̀ la mú wa ní ìsìn pé wà tílíkàlù kúrọ̀ àwọn ìlú kan tá à ń sọ yìí ahlakinahum apá wọn rẹ lamọdọlamù torí pé wọn ṣàbòsí wa ja'alna li ma'aliki kódà adájọ́ fún wọn ni ọjọ́ tí yín náà ń bọ̀ lọ́nà àbòsí yìí jẹ́ kéèyàn ọ̀rọ̀ máa rí gbẹ̀yìn òun tó bá yẹ pé Sheikh Adama ṣàbòsí ni kó wọn ní lẹ́yìn tí Sheikh Kamali bá ṣàbòsí ni wọn ní lẹ́yìn tí baba alágbàjì bá ṣàbòsí ni wọn ní lẹ́yìn olúwa ọlọ́run dákun ṣíjú àánú wa o ìyá ẹ di mélòó ó di ó di mẹ́rin mi ò tí ì lọ sórí ẹlẹ́ẹ̀karùn mo ìfẹ́ mú àyà mi wá ìyẹn náà ti tó Sheikhul Islam Ibn Taymiyyah ọlọ́mọba wa kẹ́ wọn ẹgbọ́n tí wọ́n sọ ó ní inna Allaha yansuru dawlata al-adila wa in kanat kafira olólùwọ̀n ó máa ṣe ìrànlọ́wọ́ fún ìjọba tí ń bá ń ṣe déédéé kódà tíjọba yẹn bá jẹ́ káfìrí tí wọ́n bá mọ lọ́hùn wala yansuru dawlatal muslima olólùwọ̀n bó ní ṣe ìrànlọ́wọ́ fáwọn tí wọ́n gbéjọba dání tí wọ́n jẹ́ mùsùlùmí idha kanat zalima tó bá jẹ́ pálábòsí ni wọ́n. àfa ẹgbọ́rọ̀ tí bàbá yìí sọ yìí hikima sì ń bẹ ńbẹ̀ pé inna Allaha yansuru dawlatal adila wa in kanat kafira ọlọ́wọ́n bó máa ran àwọn ìjọba tí wọ́n jẹ́ kèfèrí lọ́wọ́ tí wọ́n bá ti lè ń ṣe déédéé wala yansuru dawlata kò sì ní ran ìjọba kan lọ́wọ́ tájọba yẹn bá jẹ́ alábòsí kódà tí wọ́n bá jẹ́ mùsùlùmí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kí Amẹ́ríkà dùn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kí China máa dùn tí o bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kí kílì máa dùn torí pé wọ́n ń ṣe déédéé ọlọ́run ràn wọ́n lọ́wọ́ mùsùlùmí ibẹ̀ ń gán gbádùn mùsùlùmí nàìjíríà alábòsí làwa àbòsí ti pọ̀jù lábẹ́ súnà lórí súnà yìí àtúmọ̀ parọ́ àmọ́ ṣe àbòsí àwọn kan wá ní àdúnìyà àtàdúmù máa lè àdìrí ayé tá à ń sọ yìí o yóò máa dọ́gba pẹ̀lú ọmọ ènìyàn tó bá ṣe déédéé ni o wàlúkúfùrù látàdúmù ma'a zulmi wal islam ṣẹ́rí ayé كوني à ń sọ yìí kò ní kò ní lọ dáadáa pẹ̀lú àbòsí tí yàrá lòun ń ṣe islam o ayé ò ní tòrò fún yẹn o àdúnìyà tàdúmù ma'al adli wal kufur kódà bí yàrá bá jẹ́ tó bá ń ṣe déédéé ayé ó sì máa dọ́gba fún ayé ó máa dọ́gba fún wala tàdúmù ma'al dulmi wal islam béèyàn bá wà lórí islam tó ń ṣàbòsí ayé ò lè dọ́gba fún ọ ṣayé wa dọ́gba ní ìsìn o ẹ̀yin tẹ́ ẹlẹ́yin lẹ́mọ ọlọ́run jù ṣayé dọ́gba bá àdọ́gbọ́n jalè àádọ́gbọ́n gbá àwọn èèyàn ẹlẹ́ẹ̀karùn-ún azọ́ọ̀lìmù azọ́ọ̀lìmù tanazzala alayhi la'natu yawm al-qiyamah ègún ó máa bá lọ́jọ́ àlìkìyàmà ìyẹn ni pé kò ní rí dẹ̀ra ọlọ́run kò ní rí kẹ́ ọlọ́run torí pálí kùránì sọ fún wa yìí pé yawma la yanfa'u zalimina ma'dhiratuhum ọjọ́ táwa wí àwọn alábòsí ò ní ṣe wọ́n láǹfààní wala hum suhu dar torí pé wọ́n ò jẹ ìyà ìyà ìyà tí ò dẹrùn ibi tá a fi wọ́n sí ò dá òun náà níná alukurani tún sọ́nbọ̀ mi ó ní a'ulahi alladhina kazzabu ala rabbihim àwọn eléyìí tí wọ́n ń parọ́ mọ́ lọ́hùn yìí ẹ fàdísì parọmọlọ́hún wọn ládìsì lìkúdùsì ẹ fàdísì parọmọlọ́hún ẹ ládìsì nàbàwí mi ò ládìsì ànábì ò sí o àmọ́ pa ànábì nìkan pa ẹnìkan lórí pé ó bú òun irọ́ ni o àbẹ́nìkan wá di ẹsẹ̀ ànábì mú tá ànábì ti nìkan lọ́ọ́ pa tọ́lọ́ ní ẹni wá síbílẹ̀ àlámáyà kùlùn wà àjúrùm ajran jamila. ó gbọ́n tọ́lọ́ sọ fún mi ó ní wá síbílẹ̀ ó kí mi rà bíkà wala tuti minhu athiman aw kafura ìdájọ́ ọlọ́run lórí ànábì ní káwọn èèyàn bu ìdájọ́ ọlọ́run ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀ fún ànábì òun á ṣe sùúrù lórí sùúrù tọ́lọ́ ní kó ṣe òun á ní kó lọ́ máa pààyàn ẹ̀yin nu ọlọ́run ni ẹ rojú ẹ̀ níwájú ọ ẹ túbọ̀ gbé Bukhari ẹ gbé e lórí Al-Qur'ani jù bẹ́ẹ̀ lọ ẹ tẹ̀síwájú ọ̀rọ̀ tí ẹ ṣe Bukhari ló kọ tí wọ́n ń kọ́ lórúkọ ẹ̀ síbẹ̀ ọlọ́run kò ṣíjú àánú òwá ká kú òun bẹ́ẹ̀ ọlọ́run kò ṣe dáadáa fún ìyẹn ni pé èpè ègún máa bá alábòsí alukurani awulahi lẹ́dínà kazabu ala rabbihim àwọn eléyìí torí pé wọ́n ń parọ́ mọ́ lọ́hùn nísìnyí ni wọ́n wá rí i pé wal afina ani nas wallahu yuhibbul musinin ṣéyìn àrẹ lẹ́yìn ni alukurani alá ẹ̀tẹ́ tí ẹ gbọ́ o la'anatullahi ala zalimin ègún ọlọ́run yóò máa bá alábòsí o ègún tọlọ́run ni o kìí ṣe ègún tèèyàn o. olóyún tá à ń sọ yìí yawmal qiyama ọjọ́ àlìkìyàmà ni o ọjọ́ tí ò ní sóòrù ràn lọ́wọ́ kò ní sóòrù sípẹ̀ kódà kò ní sọ̀rẹ́ ìyá ẹlẹ́ẹ̀kẹfà azulmẹtu yuhramuna min shafaha ìṣìpẹ̀ ọlọ́run tọ́lọ́run bá fẹ́ ṣìpẹ̀ wọn ó sọ ìpẹ́ di èèwọ̀ fáwọn alábòsí alukurani ló sọ bẹ́ẹ̀ o ó ní wa ma lil zalimina min hamimin wala shafi'in yuta olọ́jọ́ tá à ń sọ yìí ma lil zalimin min kò ní í sí ọ̀rẹ́ kan tó lè ran àwọn alábòsí lọ́wọ́ wala shafi'in wọ́n sì ní rólùsùpẹ̀ kan yòótọ́ tí wọ́n sọ pé lágbájá là ń tẹ̀lé kó wá gbà wálẹ̀ wàlá shafi'in yuta'un pé mò ń tẹ̀lé nìkan òun ni ó gbà mí kódà ànábì ò ní rí yín kùránì ló sọ bẹ́ẹ̀ nínú àyà mi ó ní wàmẹ́ lè zalimina min ansar kò ní sí olùrànlọ́wọ́ falábòsí kódà ànábì wa Muhammad òun náà tún wá dá sí aleyhi wa salam ó ní sinfani min ummati lan tanala huma shafa'ati àwọn àrà méjì kan bẹnu ọmọ ẹlẹ́yìn mi o wọn à ní rí sípẹ̀ mi ànábì àwọn méjì kan bẹ nu ọmọlẹ́yìn mi wọn àní ríṣi pẹ̀ mi ìmáàmù zọlúmùn gọ̀ṣúmùn ìmáàmù mọ́ṣáláṣí zọlúmùn ó wá jẹ́ alábòsí gọ̀ṣúmù ó tún jó níjàmbá ẹ̀yin jẹ́ ìmáàmù ni oníjàmbá alábòsí ni ẹ wá ń fura mẹ́ nísìnyí wípé àwọn èèyàn ti ń fẹjọ́ sẹ́ni ó ní mọ́ṣáláṣí wọn àní pẹ́lẹ́ yín kú ẹ wá ń lé ẹ̀ṣẹ́jọ́ innalillahi wa inna ilayhi ẹgbẹ́ bó sẹ́lẹ̀ kan pé alukura lè sọ fún wa yìí pé azaban lè zọ́ọ̀lì mí na azaban dùn na dalik ìyá tó tún máa jẹ alábòsí èmi ò tún jẹ́ ọlọ́run kó dáríjì wa kó má fi ìyà jẹ wa ìmáàmù Dhul-Mansur Qasum ẹni tá a fi ṣe aṣáájú ó wá ń ṣàbòsí ó tún wá ń ṣe jàǹbá wa kullu góòlì mẹ́rìk góòlì àti gbogbo ẹni tí ń bá ń jà bá àwọn èèyàn mẹ́rìkì tó jìrò sínú ẹ̀ tí o sára tí o lè da lẹ́ni sáwọn afọ òdìdó oníjàmbá tán àtọ́nísúnà ṣèbó nísúnà kan ní sọ́njọ́ ní yí pé ilé kéwu Abdulrahman kan tó jálè jẹ̀nu ń bẹ lọ́sọ̀gbọ́ njó ní ìta dọ́sọ̀gbọ́ kò síbi táwọn ilé kéwu náà dé àrí pé bóyá àwọn èèyàn tiẹ̀ lè mọ ilé kéwu Abdulrahman lọ́sọ̀gbọ́ káwa náà má tiẹ̀ sọ pé àkànwó ṣògbó lásán ká tiẹ̀ má bẹ̀ pé ilé kéwu àlìjẹ̀nu lọ́sọ̀gbọ́ ẹ̀ wọ scam a sì mọ lọ́sọ̀gbọ̀ kámáwá malẹ káwọn èèyàn mọ malẹ kí wà abdulrahman lọ́sọ̀gbọ̀ awa àárí kódà bí àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ dákun bó àlìjẹnu ti ń jẹ abdulrahman bó lè kéwù ẹ wà wọn mọ. àdìsí tí mo mú wá yìí afáwa Tabarani ló mú wá bí sanadin hasan pẹ̀lú sanad tó dáa ẹlẹ́ẹ̀keje anna zalimina yusibuhumun nadam wal asra yawmal qiyamah alabosi yóò kábàámọ̀ yóò sì jẹ̀ka lọ́jọ́ alikiyama alukurani ló sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ṣàbòsí tí ò ní kábàámọ̀ ọlọ́ni ẹ̀yin náà wá máa gbọ́ o oníwọlé o annalikuli nafsin zọlẹ́mẹtì mẹ́fìl ardi laftadati bihi wà sáré nàdámẹ́ta lamarahul adaba wakudiya bainahum bilqisti wahum la yuzlamun ìkànnì yawma yu'addu azọ́limu alayadẹ́yì ọjọ́ tálábòsí tí ó káwọ́ mọ́rí báyìí yakulu yaale ìtẹ̀ni tí ó máa sọ pé mo dáràn iye morogo itakastuma rasuli sẹbila yahweh lẹ́tẹ̀ láìta ní lamá àtàkùsù kọ̀lílá lákọ̀dé àdọ́lani àni dìkìr bàdà ìdí jahani kò sẹ́ni tí ó ṣàbòsí tí ó ní kábàámọ̀ rẹ̀ lọ́dọ̀ yóò jẹ̀ka yóò jẹ̀ka ẹlẹ́ẹ̀kẹjọ anadọ̀límínà masiruhum al-adhab al-alim fi nari jahannam àwọn alábòsí inú náà jahannama ni wọ́n kángun sí wọ́n sì jìyà mbẹ alukurani sọ bẹ́ẹ̀ ó ní wa naqulu lilladhina zalamu dhuku adhaba an-nari a sọ fáwọn tí wọ́n ń ṣàbòsí pé ó yá ẹ máa jìyà náà ó yá ẹ máa jẹ ìyanu náà alladhi kuntum bihi tukadhibun torí pé ti pe iná yìí nírọ́ tẹ́ ẹ pe nírọ́ ni ẹ ní ṣàbòsí torí pé Ọlọ́run lérí ìyá náà dẹ̀ lẹ́fẹ̀ẹ́ tí ń bá anabi wa muhammad sallallahu alaihi wasallam o wa ni wa man yaqtatu aqamurihi muslimin bi yadi bi yaminihi ẹnikẹ́ni tó bá lo ọwọ́ ọ̀tún tó fi gba ẹ̀tọ́ mùsùlùmí kan sọ́dọ̀ rẹ̀ ó ní qad awjaba llahu lahu nara ọlọ́run ti sọ iná di ọ̀ràn yẹn fún wa arrama alayhi aljanna ó ti sì sọ àlìjánná dé wọ fún ẹ dákun gbogbo owó tẹ́ ẹ gbà Saudi tí wọ́n ní kẹ́ fi yan sàkáfáwọn èèyàn èèyàn mélòó lẹ́yìn fún èmi tí wọ́n ní ó lọ dálé kéwúlẹ̀ sùkúù lẹ dálẹ̀ èmi tí wọ́n ní ó lọ dálé kéwúlẹ̀ kó máa ṣe dáwà ilé epo lẹ lọ dálẹ̀ èmi tí wọ́n ní ó lọ dá nǹkan lẹ hòtẹ́ẹ̀lì mẹ́lẹ́ olùmí inú nìyí ẹ̀tọ́ àwa mùsùlùmí ti ń bẹ lọ́dọ̀ yín gọ́ ẹ̀ mo yẹ yín tẹ́ ẹ ní fọ́ọ̀mù lọ́dọ̀ pé ẹni bá ti jẹ́ kìrìsìtẹ́nì kan tó bá gba ìsìláàmù ẹ fi ìlì fọ́ọ̀mù orúkọ tí ń jẹ́ nígbà tó wà ní kìrìsìtẹ́nì ẹ tún fi ìlì fọ́ọ̀mù orúkọ tí ń jẹ́ nígbà tó wá di mùsùlùmí ẹ̀yin jẹ́ kọ́mpárétọ̀ ẹ máa ń kó fọ́ọ̀mù padà tẹ́ ń gbowó lọ́wọ́ àwọn lárúbáwá ṣèbọ́ràn tí mùdírù mọ́ríkàsì dáná nu pé owó yìí ẹ̀ fi ṣe dáadáa ẹni tó gbowó nílẹ̀ lárúbáwá kẹ́ ẹ ná fáwọn mùsùlùmí wọn ni wọn ẹ lọ ná fáwọn mùsùlùmí ẹ ná fún wọn ẹ fi kó ọrọ̀ àtayéjọ ni. alukurani sọ bẹ́ẹ̀ na kúlù lílẹ̀ dín náà dọ́là mú a sọ fáwọn tí wọ́n ṣàbòsí pé zuku azaba náà lóya ẹ máa jìyà ná alladhi kuntum bihi tukadibun torí pé ẹ ti pè é nírọ́ anabi wa ni wàá mẹ́ni kò tátọ́ a akọmúrihìn mùsùlùmí bíi ẹ̀mí nìyí bẹ́ẹ̀ bá fi ọwọ́ ọ̀tún báyìí tó fi gba ẹ̀tọ́ mùsùlùmí kan sọ́dọ̀ ara rẹ̀ kọjá ọjàba lọ́hù làwẹ́ làùnàrọ̀ ọlọ́run ti sọ iná di ọ̀ràn yẹn fún wa arọ́mọ alẹ́ ìlìjánná ọlọ́run ti sọ àlìjánná de wọ́n fún àdìsù ànábì ni o wọ́n wá ní faqala rajulun lárakùnrin kan bá dáhùn pé wa in kana shay'an yasiran kódà tó bá jẹ́ nǹkan kékeré tí ò tó nǹkan ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ànábi ni wa in kana qadiban min harak kódà kó jẹ́ ègige kékeré kan báyìí tí ò tó nǹkan kan àdìsí ń bẹnu sọ yìí muslim ẹ̀yin eré lèyí ni àfàdìsí ẹni tí ó máa sọ pé ẹ̀yin Ah, kí lẹ́yìn gbé náà màmá ẹni tí sòkò rárá máa ń tàṣà bá àbí kan omi lẹ́ẹ̀mọ́ rí àbí mọ asfala fawqal ka'bayni fafinnar anabi ní aṣọ tó bá ti lè kanlẹ̀ kọjá orúkún tí ń wọlẹ̀ fafinnar yíyún ti dìgbà tí yóò sọ wónú kì í ṣe pàdánù lẹ́ni yóò wọ náà. àbẹ́ẹ̀ mọ̀ pé dọ̀míìrù yẹn áìdù ilà sáòbì ni kì í ṣe ẹni tó wọ̀ ma fawqal ma asfal ma ma asfal alẹ́dì kì í tún ṣe pé ẹni tí ṣòkòtò ẹ̀ bá wọlé èyí tó bá wọlé nínú ṣòkòtò aṣọ yẹn fún rẹ̀ fàfi náà bí ìgbà téèyàn sanwó nánu ni apani ó ti baṣọ yẹn jẹ́ kì í ṣe pé ànábì ńlẹ́ni yóò wọ náà ṣaṣọ ni ó wà lọ́ọ́ náà pẹ́ẹ́pẹ́ ni tó wọ̀ ló dáràn. àbọ̀ gbọ́ mọ́ àsìfálà minal kàbẹ́ẹ̀nì aṣọ tó bá ti wọlé kọjá àkókò ẹ̀ sí wọlé fàfinàn aṣọ yẹn ti da aṣọ pé aṣọ yẹn ti waste torí pé ntí náà bá ti jó ti waste ìtànà bí wí nípa aṣọ ti waste làwọn bá lẹ́nu yẹn ó wọ̀ ná iná bàbá yín ẹ máa pín yàn ẹ máa pín náà fáwọn èèyàn so anabi muhammad abosi ò dáa o lànàbì kọ́ wa ẹlẹ́ẹ̀kẹsàn azọ́ọ̀lìmù yóksirò asanatihi alábòsí máa pàdánù dáadáa tó bá ṣe yóò pàdánù rẹ̀ yóò pàdánù ẹ̀ lànàbì man kanat indahu madhlimatun li akhi min irdi ẹnikẹ́ni tábòsí kan bá tọ̀dọ̀ ẹ̀ jáde sí ọmọ ìyá rẹ̀ min irdi tó bá ọmọlúwàbí ọmọ ìyá ẹ̀ jẹ́ aw shay'in minhu min ardi tàbí nǹkan kan nínú ẹ̀ ah falyata'allalahu minhu al-yawm kó tètè yá lọ tún bẹ̀ ṣẹlẹ̀ ni kó dá padà o ẹnikẹ́ni tábòsí kan bá ń bẹ látọ̀dọ̀ ẹ̀ sọ́mọ ìyá rẹ̀ bóyá látara pé bọmọlúwàbí ẹ̀jẹ̀ ni àbí nǹkan kan ló ń bẹ ni ẹ̀yin tẹ́ ń bá yàn jẹ ẹ lọ́ọ́ tún o ẹ lọ́ọ́ tún o anabi ni min qabl alla yakuna dinaran wala dirhama kó tó dìgbà tí ò ní si owó mọ́ kò ní sí náírà kò ní sí kọ́bọ̀ tẹ́ ẹ lè fi san padà gbogbo ń tó ti ṣàbòsí lára àwọn èèyàn lọ́dá padà o kódà báyà pé tó fi ba ọmọlúwàbí èèyàn jẹ́ tó fi gbowó gbogbo owó yẹn ni wàá dá padà fẹ́ni tó bọ́ ọmọlúwàbí ẹ̀ jẹ́ torí kò ní sówó ń jọ ọmọlúwàbí ẹnìkan jẹ́ òfin pawó wàá rò pé owó yẹn yóò jẹ tiẹ̀ o ní rówó san àmọ́ ó fìrun san bí baba àti bí náà ṣe ń lérí pé i will collect your prayer i will collect your salakat your sakat will be my own your hajj will be my own there won't be money for you to pay dandan ni kẹ́ ẹ gba apọ́lọ́jì ni sẹ́yìn lọ́lọ́run ni bẹ́ẹ̀ bá ní kéèyàn bẹ̀yìn tí yóò bá bẹ̀yìn wàhálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bọ́n bá bẹ̀yìn ẹ̀ ní kúò láyé mọ́ ni ẹ̀yin náà ṣe dúró pé ọlọ́run ní wasbir ala ma yaquluna wa ahjurhum ajran jamila gbogbo wa yìí náà ni wọ́n ti bú lórí social media yìí tòun ti bá a ti mú àyà kùránì wá wọ́n ti gé fídíò wa àwọn onísùn wọn tẹ̀ ń pera yín lóní súnà àwọn ọmọ yín ni wọ́n ń gé nítorí àti fi bàyàn jẹ́ ṣó ní fi ló lẹ́kṣọ̀ ní màjèsí ni láti fi bàjẹ́ ń bò lẹ́wà tẹ́ bá jẹ́ yẹn rí ṣe bá nà yín ló ń ṣe pẹ̀lú àwọn tó kọ́ ń ṣe. ọlọ́run kó síjú àánú wa àdìsù tá a mú wa yìí ó ní níjọ́ tá à ń sọ yìí tí ò bá sí dáadáa fẹ́nìyàn tí ó sàn wọn ò tún kó ẹ̀ṣẹ̀ àwọn èèyàn lé lọ́wọ́ àdìsù yìí ń bẹnu sọ ilé Bukhari ó wà ní àdìsù yìí ẹlẹ́ẹ̀kẹwàá àdọ́lìmù kọ́dìtù sí ibùhù tusibuhu da'watul mazlumi ẹ̀yin tó bá ń ṣàbòsí èpè alá èpè ẹni tó ṣàbòsí fún ọjà á. ẹ dákun tẹ́ ẹ bá bẹ àwọn tí wọ́n wà láyé àwọn tó ti kú ńkọ́. àwọn tó ti kú ńkọ́. alukurani sọ fún anabi ní itaku dáhàwá tẹlima dùlùmí ẹ bẹ̀rù ẹ sá fún ìpè ẹni tẹ́ ẹ wa nkánà kafira kódà kó jẹ́ kèfèrí ni ẹ wà ná muhammad itaku dáhàwá tẹlima dùlùmí wa nkánà káfíra ẹ bẹ̀rù èpè ẹni tí wọ́n ṣàbòsí rẹ̀ kódà bẹ́ẹ̀ nìyẹn bá jẹ́ káfírí káfírí lè yí wọn o kéétú ṣe mùsùlùmí o ó ní fa innahu laysa dunaha hijabun torí pé kò sí gàgá kan tó lè dènà rẹ̀ kó má rí bó ti wí. lẹ́ni à ń ṣàbòsí mùsùlùmí kí wàá láṣẹ tẹ́ntì ẹ̀ ṣe mùsùlùmí mùsùlùmí ń kí wa àdá lóhùn torí pé kò borí tó wa àdá dúlùmùn àbòsí ni mùsùlùmí kí wa àdá òhun torí pé kò dárùn sí àbòsí ni mùsùlùmí kíwà ṣòkòtò rẹ̀ ò balẹ̀ àdálóhùn àbòsínì mùsùlùmí sọ̀rọ̀ kan ó yàtọ̀ sí ronú wa láfi wá rò pé yóò dọ̀tá wa à níjọ ṣe mọ́ àbòsínì ìjọmọ̀ ìyá ìsìláàmù yìí ń kọ́ ìjọmọ̀ ìyá ìsìláàmù yìí ń kọ́ mùsùlùmí fìyà jẹ mùsùlùmí lórí ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n ní ó ṣe fún káfíìrì anábìrin ìtàkù da'watal madlumi ẹ bẹ̀rù àdúrà tẹni tí wọ́n ṣàbòsí rẹ̀ tí ó pe ọlọ́run èpè yẹn ẹ bẹ̀rù ẹ̀ wa in kana kafira ẹ má wọ pé ṣèbí kèfèrí ni o bí mùsùlùmí bá ṣàbòsí kèfèrí tó bá ṣépè fún yẹn yóò mọ̀ yẹn o. fa innahu laysa duna hijabun kò sí tó lè di lọ́wọ́ o pé kó má rí bẹ́ẹ̀ Muhammad ló wí o. صلى الله عليه وسلم رواه أحمد هو wà ní musnad àfọwà imam so báwo wá ní ó ṣe wá rí tẹni tí wọ́n ṣàbòsí fún báwa jẹ́ mùsùlùmí ẹ dákun ẹ jájọ bíra wa léèrè. tó bá wá jẹ́ èèyàn rí ẹ gbọ́ ànábì wa Nuhu ni aleyhi salatu wa salam ó ní rabbi ghifirli wali walidayya wali man walil mu'minina wala tadidi dọ́ọ̀lìmínà illa tabara ọlọ́run foríjì mi kó o sì foríjì àwọn òbí mi méjèèjì ẹ dákun ẹ jẹ́ àjọ bíra wa léèrè bàbá àti ìyá anuhu kí làmọ̀ dájú pé mùsùlùmí ni wọ́n tó fi ń tọrọ fún wọn torí ẹ̀yin ni a máa tọrọ fún tó bí àwa <laughs> la ilaha illallah. èyí tó bá ṣe bọ tó pa nǹkan mi pọ̀ mọ́ ọlọ́run lèyìn onílé tọrọ fún lẹ́ni wọ́n ti sọ àdúrà dèwọ̀ fáwọn tó bí wa kódà wọ́n sọ sàárà dèwọ̀ torí ẹlẹ́bọ ní í ṣe sàárà bàbá yìí ní rọ́bì gìfìrìlì wàlíwàlídàyà ọlọ́run foríjì mi àtàwọn òbí méjèèjì ṣe kùránì sọ ń pa àwọn òbí ẹ̀ ni ó ní wàlímọ̀ ń dàkọ́là kótó wa ní àti fẹ́ni tó bá wọlé mi múmìnà yẹn pé ẹni tó bá tẹ̀lé mi tó sì jẹ́ múmìnì wálìlì múmìnì náà wálìlì múmìnì náà ti wàlá tẹ̀dídì dọ́ọ̀lì mi náà ìlà tabara má jẹ́ ká lékún kankan kó wọnú ọ̀rọ̀ alábòsí kọjá kó má kábàámọ̀ kí wàhálà má bá olúwa ọlọ́run dákun kó ṣíjú àánú wa. Amen kó ṣe dáadáa fún wa èyí tá a wí olúwọlọ́run dákun mọ́ ṣe láṣìkú ìmọ̀ fún wa o mọ́ sì ṣe láṣọ ọmọ fẹ́ni tí ń gbọ́ àwọn àgbàlagbà tá a bá láyé wọn a máa dá wa kà wọn a ní alábòsí a máa lówó alábòsí a máa bímọ àmọ́ wà túbọ̀ tán alábòsí ṣé kò ní dára àtúbọ̀ tán alábòsí alálàbòsí a máa lówó alábòsí a máa bímọ alábòsí a máa kọ́lé alábòsí a máa rí ṣe àmọ́ o àtúbọ̀tán alábòsí mo ní kò ní dára àtúbọ̀tán alábòsí a ní kò ní dára ọlọ́run o mọ̀ ṣe wá lálábòsí o ibi tá a bá kù sí ọlọ́ba wa tún bẹ̀ ṣe o ṣíjú àánú wa o kó o ṣe dáadáa fún wa o ìbàjẹ́ tí ń lọ lọ́wọ́ yìí ọlọ́mọdé abáwọn kópa ń bẹ́ o ká bá yàn lórúkọ jẹ́ ọlọ́mọdé akópa ń bẹ́ ká máa sọ̀rọ̀ èèyàn lọ́nà tí ó da ọlọ́mọdé akópa ń bẹ́ àmì ẹ̀ lọ́mọ pé àṣàyíndú máa wò yín lọ́bẹ̀ rẹ́rì yìí oríire ń bẹ fẹ́ni tó bá gbà kìlọ̀ lẹ́nu ẹlòmíì ẹ má rò pẹ́yìn nìkan lẹ́lẹ́tọ̀ àti máa ṣe wáàsí ẹlòmíì náà lè ṣe fẹ́yìn náà lẹ́ni nísìn ayé rìkọ́dìn ló wà láyé ká pèèyàn bíi pé a fẹ́ bá aṣọ rẹ a fẹ́ sọ̀rọ̀ rẹ fún kó sì sọ̀rọ̀ fún wa ká lọ́ máa play rẹ̀ ayé tó kù ní ìsirí yẹn. ada ma yusamma sirra ọ̀rọ̀ àṣírí ẹ̀ wá ń gbé bọ́ta ẹ̀ mọ̀ tí wọ́n pè ní sírù ni. wọ́n ní níjọ́ kan ìkànnì àwọn sàhábà wọ́n rán ọmọ kan ń ṣẹ́ ọmọ yìí ó sì jọ ọmọ ọ̀dọ̀ ànábì ànábì wá bẹ̀rẹ̀ pé níbo ni ń lọ ó ní sírù ó láṣìírí ni ìyá rẹ̀ ló sì ránjẹ́ ànábì tó bá ti jẹ́ pé sírù ni máa lọ máa wẹ̀yìn mọ́ ẹ pè yàn ẹjọ́ ń sọ̀rọ̀ kò sì sàdéhùn láàrin yín pé lọ́ọ́ plé rẹ̀ ẹ sì lọ́ọ́ plé ẹ̀ láti destroy ẹni yẹn ẹlẹ́yin ṣe Islam updating nìyẹn náà ara àwàtà ànábì máa ń wù náà ni ahadi isunnatun annabawiyya ṣe sunna ànábì lélẹ́yìn náà torí àwọn èèyàn ń kín agbọ́tàwátàwá nàìjíríà bí làákàyè wò bá pé tá a bá ń pè tá a bá yẹn àti mọ̀ pé iṣẹ́ nàìjíríà ni ẹ̀yin tẹ́ wá wà lu òyìnbó ṣé wẹ́dà tútù yẹn náà ló tún kó ló kó yìnyín sọ́pọ̀lọ́ tẹ̀yìn náà bó tiẹ̀ já sí pé àwọn kan wà tí wọ́n máa ń sọ́re wọ́n ti ní àfa àkódà a commend yín gan you really done a good job you are doing a bad and people are commending you níjọ́ tó ń sọ̀rọ̀ ọlọ́run wọn kí ọ níjọ́ tó ń sọtọ ọlọ́run wọn kí ọ wọ́n máa ń kí ọ nígbà tó sọtọ ọlọ́run wọn ọgbọ́n tọ́lọ́run sọ ni sùyínà lè náà sì hùbù ṣàwàt ṣàyẹ̀nà ṣàìtọ́nù lẹ́hùn àmẹ́lẹ̀hùn èṣù máa ń ṣe iṣẹ́ ọlọ́ṣọ́ fún yẹn ni nígbà tó fẹ́ kó bá ádámà àti àwa ọlọ́run sọ fún ọ pé látàkọ́rọ̀ bá ìṣàjàrà ẹ má dédìí èso yìí ẹ má dédìí igi ẹ̀gbọ́n tó sọ ó ní alẹ́ adùnlùkùmọ̀ alẹ́ aṣájára ti lè kúlìdì ẹ jẹ́ kí n tọ́ka igi igi gbére igi ayérayé fún yín wà mọ́líkì ńlá yábùlà ọlá tí ò ní tán ṣèbí sọ̀rọ̀ ọlọ́run sọ fún wọn ọlọ́run ti fún wọn òun ti bá wọn fún lóko mi bí ṣájára ti lè kúlìdì ṣèbí áàdì yìí ṣájára ọlọ́run sọ àmì ilé ṣájára ti lè kúlìdì ni wà mọ́líkì ńlá yábùlà bó ti já sí pé ọtí lónìí ṣètọ́ ni fún lórúkọ ó ṣe lọ́ṣọ̀ọ́ gúdà ni ogun bari ẹrù jẹjẹ nǹkan kan gbogbo ayé fẹ́ dọ̀kú títán káfà máa mu tramadol kó wa máa ranjú pọ̀n máa gbé e síta máa gbé e síta máa gbé e síta inna lillahi wa inna ilayhi rajiun. tọ́mọ náà sì sọ pé wọ́n fún un ní tramadol ń gbọ́ orí òun fẹ́ yí lòun sọ́lẹ̀ lòun ò mú mọ́ ní tí wọ́n ń pè ní tàwọ́bà nìyẹn ẹ̀yin ó tún bọ́ ni tẹ́ ẹ máa fọmọ́ ṣe pé ń gbé èèyàn bọ́ ta ní mùsùlùmí pé òun àtàwọn ìyàwó òun káwọn wọ mọ́tò ọ̀nà ìbàdàn káwọn parẹ́ sínú mọ́tò lọ́nà èkó lórí kíni ọlọ́run ọba ò ṣíjú àánú wa o kò ṣe dáadáa fún wa o àtúbọ̀tán alábòsí ò lè dá o kò sẹ́ni tí ń ṣàbòsí tí ó mọ o àwọn àgbàlagbà ní tó kùkùn bá kún onínú òmọ́nú àwọn àgbàlagbà sì máa dá wákà wọ́n lẹ́ni tó tafa sókè tó yí dó borí bọ́bọ́ oyé orí tọ̀run wò ẹ́ bọ́bá ayé orí tọ̀run wò ẹ́ bọ́bá ayé orí tọ̀run wò ẹ́. ẹ rí gbogbo àwọn àfáàní ìsìn tí wọ́n pera wọlé ní súnà tí wọ́n wà lẹ́yìn ọba ọba ẹ̀ máyà ìwó ó ti fẹ́ máa dójú tì ní ìsìn ṣẹ́yìn ò mọ̀ tẹ́lẹ̀ ni ṣèbẹ́nu tẹ́yìn náà fẹ́ fẹ́ ṣe kó fi yín joyè oyè ilẹ̀ yorùbá oyè ilẹ̀ yorùbá lẹ́fẹ́ forúkọ sàlàfíà gbà ó wá lóun ń ṣọdún ọlọ́run ṣé ẹ kú kan tó ṣe ni ẹ ṣe lọ́bẹ̀ kẹ́ ẹ lọ lo súnà kẹ́ ẹ dàrú pé kò ní í ṣe ó wá ṣe tán ẹ wá ní kán fún ẹ wọ́n tún wá ní kó fún lórúkọ míì kán má pè lọ́dún ọlọ́run ńgbà ẹ ní mọ̀lídìí ò da òun dẹ́ lóun ó ṣọdún ọlọ́run wọ́n tún wá ní ọdún Olódùmarè ṣọlọ́hún ni olódù ọmọ àrè ṣọlọ́hún olódù ọmọ àrè lọ́lọ́hún ọba ìsìláàmù ọba ìsìláàmù lẹ yorùbá tẹ̀ ń wínú ìkan tó wá débẹ̀ òun ka kùránì ń kàkúkà ṣe lu ọ̀nà bíi kẹrin alihamudulilayi tara kẹfà alihamudulilayi ìwọ ó tọ́ yín ọmọ olódù ọba ẹ̀yin nu ọlọ́nu ṣe bàbá sún náà ni ó wá gbọ́dọ̀ ṣe nǹkan tí ò dáa ni ní tó bá ṣe náà dáa ntẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sọ́ba ẹ lọ́ba ìsìláàmù ni ọba mùsùlùmí ni ẹ wá ń pariwo tí ò dénú yín ẹ wá ní kó lọ fọ́dún yẹn ló kọ́ míì ẹ kàn máa kàn sọ ní ìrántí ọlọ́run ẹ ṣé bẹ́ẹ̀ bá ti rà á pé lọ́jọ́ ìrántí ọlọ́run ṣé ìṣe bídíà náà ni ṣé ogun ọjà yẹ kó lè yẹ kó máa fi rántí ọlọ́run ni wọ́n ti fẹ́ bẹ́ẹ̀ agbé mọ̀sọ́lí olùmọ̀rúsálà wọlé nu <laughs> wọ́n ti fẹ́ fún ọba àwọn onímọ̀sọ́lí olùmọ̀rúsálà ẹ̀ ṣe wá ń halẹ̀ kẹ́ni ó ka kùránì ń njẹ́ a bá tún gbọ́ lẹ́nu rẹ̀ ó gbiná lẹ́yẹ̀ á ṣe kínní kan ẹ̀ ní kankan ṣé àfàsùn náà máa fọ́ ó máa fọ́nu fóun ó dà á ṣèlérí àfúnyẹn ni báwọn àfàsùn náà tẹ ẹlòmíì àfàsùn fi ni ẹ mọ̀ pé láfàsùn náà torí ẹni tí ń bá ń sọ yìí pé bàbá ń sọ̀rọ̀ ńlẹ̀ ọlọ́run máa gbọ́ lókè oníṣúfì ni oníṣúfì ni àfa yẹn oníṣúfì ni irú àfa bẹ́ẹ̀ ó kàn ń pe sùn ni sùfì yóò sùn níyù ni ọlọ́run dákun síjú àánú wa kó o ṣe dáadáa fún wa má ṣe lè láwìí mọ́ ibi tó ní kálukú wa bá kù sí àwa tá à ń sọ iná níbi tá a kù sí ọlọ́run dákun bá wa tún bẹ̀ ṣe àmọ́ ọlọ́run ti jóye wa náà kùránì lẹ́yìn sati tauba kò sí ronú pìwàdà fẹ́ẹ́ pé nígbà tí nǹkan débi iná lójó lẹ́yìn wa bọ́ ta lónìí tọ́ eh, eh, because of the sake for the sake of Islam for the irọ́ ń pa for the sake of yourself níjọ́ ti ń ṣe ẹ̀yin ò sọ fún ànáyìn kó bọ́ọ̀ta kó bẹ àwọn èèyàn rí pé n tó ṣe yóò dáa kẹ́ ẹ bọ́ọ̀ta àwọn kan tún kọ́mẹ̀ntì yìí gbà ẹ bá lágbájá wìyàn náà ẹ̀yin náà ẹ̀yin náà ẹ pé kẹ́ bá sọ̀rọ̀ ọmọ ìyá yín ni ìnàlélàyé torí wọn àgbẹ̀tàn wọn bá dán wò n tó ṣẹlẹ̀ sí bàbá akéwú gba góòlù yóò ṣẹlẹ̀ sáwọn láwọn tí wọ́n fún ẹni yìí ló ń jẹ tí wọ́n fún lómi tí wọ́n sanwó ilé fún tí wọ́n rán mọ́kà tí wọ́n lọ múra ṣọlọ́ ń fẹ́ràn aláìmoore ni ṣọlọ́ ń fẹ́ràn aláìmoore ṣáwọn akéwù gba góòlù òní gba aládàlárì kìámà ṣé òun wà lè rówó san fún wọn ni torí ẹ̀yin náà ò fẹ́ kábùkù ní ṣe yín ẹ tẹ́ wọ́n á ń pè yín lórúkọ tí ò yẹ kẹ́ ẹ kà àwọn kìrìsìtẹ́nì àtàwọn kèfèrí mi ṣé wọ́n kì í pé gbogbo mùsùlùmí boko haram ni ojú kí wọ́n fi wò wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ń sọ ní pé bí yẹn bá fi ìsìlámù lẹ̀ kan pa kí làwọn boko haram wà torí ẹ̀ ń pa yẹn wọ́n ní ìsìlámù wa ò dán mọ́rán àbẹ̀ kìí ṣe ti wọ́n wínú wọ́n ní ìsìlámù wa ò dán mọ́rán bá ń lo democracy ẹ̀yin náà sì ní bí yẹn bá fi ìsìlámù lẹ̀ kan pa ni ẹ̀ kí ni iṣẹ́ boko haram ṣé wọ́n gbogbo àwọn mùsùlùmí àti ìfẹ́ ti boko haram tán ọlọ́run dákun foríjì wa o àmín ṣíjú àánú wa kó o ṣe dáadáa fún wa ọlọ́run jẹ́ kú òdodo ọlọ́run dákun èmi ò gbogbo ní tẹ́mi ń ṣe yìí o ọlọ́run kó síjú àánú wà ní o bá a kú ṣe ń ṣe kì ṣe gbogbo àwọn èèyàn kan dáwọ́ kan bẹ́ẹ̀ bá sì dá tọ́lọ́run láfi ṣe mi ò rí wàhálà kan bẹ̀ sọ ń ṣe dáwà wa lọ jẹ́ẹ́jẹ́ẹ́jẹ́ wa njẹ́ ọlọ́run bá ní kó wa ahálà wà sá njọ́ tí ò bá wa lillahi alham sọ àwọn tọ́lọ́run bá ti ní kó ràn wá lọ ọlọ́run bá wa ṣe ìrànlọ́wọ́ fún wọn bá wa ṣe dáadáa fún wọn àwa tá a jọ wà lórí ètò ọlọ́run kún wa yóò ṣe dáadáa fún wa bàbá wa adégbìtẹ́ lílo Òṣogbo bàbá àlùbáríkà bàbá dáadáa àlọ́ Òṣogbo ojú òní kó dáa wọ́n tún gbìyànjú wọ́n ní ká ṣe wáàsí wọ́n tún ní ká lọ ṣe lórí rédíò àwọn ará Òṣogbo ti ń béèrè pé iṣẹ́ ọ̀sẹ̀sẹ̀ láàmú ṣe à látẹ̀kọ́ ọ̀nà jìnfa ọlọ́run bá aṣíjú àánú wọn bàbá ìmáàmù Òṣogbo ọlọ́run bá aṣí dáadáa fún wọn bàbá adégbìtẹ́ bàbá wa Muhammed Bashir Ayub adégbìtẹ́ tí wọ́n jẹ́ chief imam fún gbogbo Táọjà ọba estate ọlọ́mọba aṣíjú àánú ọba náà jọ́ túbọ̀ pẹ́ fún wa jọ́ túbọ̀ gùn lẹ́ni wọ́n fẹ́ràn láti ṣe islam púpọ̀ pẹ̀lú owó àti gbogbo tí wọ́n ní ọlọ́mọ àjò tán lára wọn bákan náà barista wa kan náà tí wọ́n jẹ́ lọ́ọ̀yà ni wọ́n wọ́n sì tún jẹ́ journalist kódà ọ̀gá ilé iṣẹ́ rédíò ni wọ́n àwọn ní jọ́nà àwọn ni wọ́n ni wọ́n tètè bá wa lọ ṣe booking barista oyeshiku adelu ọlọ́ndàkùn bá wa ṣíjú àánú wọn kó sì bá wa ṣe dáadáa fún wọn bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ kódà yàtọ̀ sí bá lọ búùkù lọ́sàn ní pàjáwìrì a lo ọlá wọn níjọ́ náà kódà wọn ló yẹ ká kọ́ ká ṣe é sínú ọdíò ni kọ́ wá play ẹ̀ bìkọ́ tó ṣe kó jẹ́ pọ̀rọ̀ tí ó kó bá wàhálà tí ó mọ dá wàhálà ẹ̀sìn ilẹ̀ nípa àwọn ọ̀fẹ́ wọ́n sì lo ẹsẹ̀ níjọ́ náà pé àwọn eléyìí ò ní rí bẹ́ẹ̀ kódà ó tún dalẹ́ yẹn wọ́n tún tẹ̀lé wa lọ ọlọ́mọba aṣíjú àánú wo barista náà bá a gbé wọn ga kò jọ ní lọ síwájú wọ́n dá wọn padà sẹ́yìn o jọ túbọ̀ máa ga sí bàbá wa ẹnjìníà odùọlá ọlọmọba aṣíjú àánú wọn ah. lọ́lá agbára Ọlọ́run àtijẹ kan ṣe Ọlọ́run bákan náà bàbá wa abdulhakeem mọ̀ràdéyọ̀ ọkọ ni ọlọmọba aṣẹ dáadáa fún wọn bákan náà bàbá wa ibrahim badejo ọlọmọba aṣẹ dáadáa fún wọn bá a gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ bàbá wa Dr. Nasir ó péjọ mẹ́ta díẹ̀ ta gbúrò wọn ọlọ́ba aṣíjú àánú wọ̀ọ́bá náà kó sì bá gbọ́dọ̀ wọn sẹ́sọ bákan náà Dr. ọlọ́kọ̀ lára àwọn tí wọ́n ti pè mí fàlàáfíà ara mi rí ni tí wọ́n yìí sọ ní tí màá ṣe ọlọ́ba mi ṣíjú àánú wọn kó sì bá wa ṣe kárí gbogbo àwọn tí wọ́n máa ń pè wá àfa wa Sa'idu Kaka wa ọmọ ìyá mi ọlọ́ba wa ṣe dáadáa fún wọn bákan náà àfa wa bàbá wa Ismail tí wọ́n wí láwà ní agbẹ́sìnga fún níjọ́ òní ní alẹ́ àlórídè ọlọ́mọba aṣíjú àánú wọn ọlọ́run dákun májò di ẹ̀fọ́rí fún wọn má sì jò dàbá wọn ọlọ́mọba aṣí dáadáa fún wọn kó bá gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ bákan náà alájà wa Aisha ní Texas ọlọ́mọba aṣíjú àánú òyìn kó sì bá wa ṣe dáadáa fún yín kárí gbogbo àwọn èèyàn tí wọ́n ti ṣe dáadáa sí wa bóyá lánàá ni lónìí ni lọ́la ni títí láìláì ọlọ́ba àjẹkàdúrà àwọn gbà mm. kò sì bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ àwọn tí wọ́n ń bẹ lórí ààrẹ ọlọ́ba wa fún àlàáfíà o àwọn tí wọ́n ń wá ọmọ ọlọ́run sì bá wa fún wọn àwọn tí wọ́n ń wá ọkọ àlùbáríkà ọlọ́ba wa ṣe fún wọn àwa náà ṣíjú àánú wò wá májẹ̀kọ́ ọ̀rọ̀ wa dàrú bàbá wa mùdírù markaz ọlọ́njọ́ túbọ̀ gùn lẹ́mí ọlọ́njọ́ pẹ́ ọlọ́run níjó bàjẹ́ ali muhyiddin ọlọ́ba àgbàdúrà yín o lọ́la agbára Jimoh Usman ọlọ́run níjó bàjẹ́ o lọ́la àyìnlá adésanyà aṣàdúrà fún wọn náà aláyíndé kudus ọlọ́run níjó bàjẹ́ bí akila ilaha illallah bákan náà selim mayẹ ọlọ́mba agbọ́rọ̀ yín sẹ́sọ̀ ọpẹ́ yẹmi bá ń kọ́lé ọlọ́mba àgbàdúrà yín lọ́la àgbà olúwafẹ́mi akínfẹ́ńwá ọlọ́run níjó bàjẹ́ fẹ́yìn náà asis kúwọ́tìlá agbára ọlọ́run ọlọ́run níjó bàjẹ́ sẹ́ríkì abíọ́lá àfáwà ní kóòdù ọlọ́run níjó bàjẹ́ lọ́la agbára ọlọ́run àtijẹ́kùnṣọ́ lọ́n adégòkè rashid aṣàdúrà fẹ́yìn náà ọlọ́mba agbọ́rọ̀ yín amada Fatai Olúwaníṣọlá ọlọmọba àṣàánú yín lọlá agbára Ọlọ́run gbogbo àwọn àtàwọn Bashir Bukola Adesina Ọlọ́run níjó bàjẹ́ Lukman Alausa Ọlọfin Ọlọ́run níjó bàjẹ́ fún yín náà lọlá Ridwan Bodija ọlọmọba àṣedáadá fún yín Adébísí Jéyì ọlọmọba àṣedáadá fún yín abakanna alájà wa àbúrò Rimi ọlọmọba àṣedáadá fún yín Rahmat ọlọmọba àṣedáadá fún yín kárí gbogbo àwọn èèyàn tá a jọ wà lórí ètò lónìí àwọn tó rúkọ wọn àwọn ajú mi àtàwọn tí ọlọ́run ò ní kí n rúkọ wọn àwọn tí mo mọ̀ as usual Akim, Akeem chief imam of Sunna wal jamaha ọlọ́ba gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ àwọn tí wọ́n ń pè yẹn ẹ bá a ṣe sùúrù díẹ̀ bákan náà Farotide comfort ọlọ́ba a ṣe dáadáa fún yín àfàwà Sheriff T-Boy ọlọ́ba gbàdúrà yín o bákan náà àfàwà leafi citizen ọlọ́nba aṣíjú àánú wọ̀nyí jimá usman yusuf ọlọ́nba aṣídàdà fún yín sẹ́yìdà ayádọ̀kun ọlọ́run níjọ́ bàjẹ́ o muhammad murtala ọlá ọlọ́nba agbọ́rọ̀ yín sẹ́sọ bí akila ilaha illallah imam fatai saka ọlọ́run níjọ́ bàjẹ́ mhm. ah, muhammad abibullah ah, ajibola ọlọ́nba aṣídàdà fún yín wàsíù ọlárẹ̀wájú ọlọ́nba àgbàdúrà yín arísí àkànní ọlọ́run níjọ́ bàjẹ́ ah, lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣọ ọlọ́run fárótídé àti ṣàdúrà fún yín lẹ́ẹ̀kan ọlọ́run tó gbórúkọ yín wá ni ọlọ́run bá ṣe dáadáa fún yín dọ́là agbára ọlọ́run àtijọ́ kan ṣe ọlọ́run ah, gbogbo àwọn tájọ́ ń wà lórí ètò alhaji ọ̀túnba olúwaṣúnkànmí aṣàdúrà fẹ́yìn náà lọ́la agbára ọlọ́run àtijọ́ kan ṣe ọlọ́run gbogbo nítẹ̀ nfẹ́ ní kọ́lọ́ba àmúlẹ̀yìn lọ ah, abdulsalam ọlájẹntu ọlọ́run níjó bàjẹ́ ah, mo fẹ́ ní kí n rí déédéé yẹn ṣe níwọ̀nba ni kọ́lọ́ba aṣíjú àánú lọ́la la ilaha illallah akim mufta aṣàdúrà fẹ́yìn náà àfọwọ́bà kùtì ọlọ́run bá wa ṣe dáadáa fún yín salawudeen jamiu àfọwà jamiu adigunwa náà ọlọ́run bá wa ṣe dáadáa fún abe bush aṣàdúrà fún yín o ọlá inú kan ẹlẹ́sìn ògo aláwọ̀ ahad ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà o èédú ọláyíwọlá bàbá àgbà dáadáa nìyẹn ọlọ́run ni yóò bàjẹ́ ọlọ́run bá wa ṣíjú àánú àwọn àfáwà kò ní bàjẹ́ lágbára ọlọ́run dọ́là agbára àdìjọ́ kan ṣe ọlọ́run gbogbo àwọn tajà àwọn fáwọn ẹjẹ lónìí bú àwọn dàbí engineer ó ti ń fẹ́ máa pọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dáhùn yẹn lóhùn ká tó salamu alaykum salamu alaykum. wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ dákun ta ló ń pè wọn láti bọ́sà naam ayakumullah. abdulsemi ló ń sọ láti amẹ́ríkà. masha allah ìlú amẹ́ríkà ò ní gbóná wọn yìí o. àmì ọlá nàìjíríà ó sì tu àwa náà lára. àmì ọlá nàìjíríà ó sì tu àwa náà ẹ kí mo pè ní last week náà. náà masha allah. ẹ má ẹ má gbẹdọ̀ mẹ́sẹ̀jì kan ló ṣáà fi sí ìgboro di ọlọ́. náà. o tẹ fẹ kí bí a bá lè gbà mí bó ṣe tí wọ́n tẹ̀lé ní àṣàyè sọ kó má tó báyìí lọ. náà náà. kó má tó three minutes lọ. lẹ́sìn náà ni pé ẹ mo programu kan bẹ dáko arákùnrin tó wà ní London tó máa ní ṣètò àwọn kan máa pè ní ṣèkíyù ṣíjú mi pè ní ṣèkíyù àwọn ṣàìṣe alamọ̀sí wọn wọn á rí kíní kan ní Facebook àti ìjẹta àbánakọ ni wọn á kọ síbẹ̀ pé ẹ gbogbo àwọn iṣẹ́ bá máa ń kérò lọ ṣáájì gbogbo kinní kan ó ní ṣẹ́ ah, tó lọ ṣe ní mọ́kà ni pé àbábìnrin pé tọ́lọ̀ ṣe ní mọ́kà wọn ti ṣe ọkọ̀ yín mọ́ṣẹ́ ìrìn àfọ́ ní jẹ́rà bí tọ́ba kírò wá gbogbo orí náà máa dá padà sí nàìjíríà mm. gbogbo àwọn ọ̀rẹ́ máa jẹ́ gbèsè ó ṣàbẹ̀rẹ̀ sí sọ gbogbo kẹ́límọ̀ yẹn omi wa ń bọ́ nínú ọkàn mi kò ṣe lójú pé jésù lámùlédé. ṣe rí ẹ máa irú ohun tó ń sọ yẹn ẹ má jò ó jọ lójú ta ló mọ̀ ní Saudi ṣé Saudi yẹn fẹ́ lùsì owó ni. mo mà mo mà fúnra ló pa. ẹwọ ẹ má jẹ ẹwọ ẹ má ṣe ẹrọ òun yẹn ó kàn máa ń fẹ́ ṣe bí bóun jẹ́ nǹkan ni kò jẹ́ nǹkan kan nú ayé. ẹ má jẹ ká ọ̀rọ̀ tiẹ̀ yẹn kún àwọn tí wọ́n jẹ́ alùsùn alùsùn náà nínú àwọn kájẹ̀dọ́ ní ká irọ́ ló pa àwọn mọ̀kẹ́dọ́ nínú ká àkókò tọ́ mi àwọn tí wọ́n rẹ̀ bá kó lọ sí mọ́kà tí ẹni wọ́n ẹja wọn padà torí pé àwọn àṣọ àkókò wọn lọ oríṣun fìdí wọn ìgbà kàwọn kan mm. ṣé ẹ̀mọ̀ ṣé wọn mọ̀ yí pé nínú àwọn tí wọ́n lọ sí mọ́kà yẹn náà ẹni sọ́run wọn gbà á di àwọn àánú wọn ẹjọ́ náà tó ẹtí sílámù ẹ̀ òdúró dáadáa láti rí tẹ̀sẹ̀ kí ṣé àbúkà tó bá lọ yẹn láwùjọ àbí dúró ti. ṣé ní gbogbo eléyìí tá à ń sọ yìí kéèké ọ̀rọ̀ eléyìí ó ta létí àwọn alọ́rọ̀ wọn yẹn kàlámù marududun ọ̀rọ̀ tí ò di haram ọ̀rọ̀ tí ò dé ń bá àwọn tí wọ́n ṣe ìdìtọ́wọ̀ àwọn kádùn sínú tí wọ́n ṣe náà pẹ̀lú ọ̀rọ̀ yẹn ní kíá wọ́n gbogbo ló sọ pé ẹ̀ ẹ̀ dáhùn ẹ̀ padà. àní wọn ẹ wọn lọ́dọ̀ tiwọn kì í sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ rẹ ni ẹ jẹ́ ká sọ pé kọlọmọ àforíjì wọn kó dáríjà wa náà ah, ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. gbogbo àwọn tí wọ́n bá ní àwọn ẹlùsùn ẹlùsùn náà mo fẹ́ kí nìkan ṣoṣo ẹdá ẹdá ẹdá ẹdá kun sa ṣé àwọn yahudi yẹn ṣe alùsùn náà ni lọ́dọ̀ tiwọn ara wọn ṣé nasara yẹn ṣe alùsùn náà lọ́dọ̀ ara wọn ni sunna báwọn náà ń tọ́jú ọ̀nà ànábì kan ṣé wọ́n sọ ní sunna ni ṣé ọmọ yahoo tó dárúgbọ̀n sí ṣé kò tí tó ń sunna ẹhẹ àwọn ọmọ yahoo tó ń ké sókòtò sókè sẹ́yìn sọ ní súnà wo bàbá ẹ jẹ́ ká fi bẹ̀rẹ̀ lọ́wọ́ síjú àánú wa jazakumullahu khair salamu aleykum bàbá wa láti gbòòrò èkó. wa aleykum salaam ọlọ́run jẹ́ ó bàjẹ́ ẹ bá a ṣe ní kọ́ máa ń kókó àwọn èèyàn pọ̀ lórí ètò. kókó inú ọ̀rọ̀ tí àgbẹ̀ jẹ́ka ìṣọ̀ ọ̀gá àgbẹ̀ náà ní kí òun ni lọ́sọ̀dà fún àwọn alẹ́kùn bí láwọn fẹ́ kó mímọ̀ jáde gbé wọn ní ipa títí méjì láwọn ẹ̀jẹ̀ gbogbo yẹn hmm. wọn ní gbogbo yẹn làwọn kó bọ̀ ní àárín tiẹ̀ gbogbo ọ̀rọ̀ yẹn kọ́mọ́dà akẹ́rì wa gbúrò ní gbogbo ọ̀rọ̀ yẹn o. ẹ mọ ohun tí ń jọ dé <laughs> àwọn ẹlẹ́rìí ni <laughs> ṣé àwọn ẹlẹ́rìí lọ́dọ̀ ni àwọn ìjáwọn òyìnbó tó ti wà outdated outdated wọ́n máa wo ti ń jẹ́rìí kí náà ń wò láti jẹ́ yìí. di gbogbo ọ̀rọ̀ tó di dá ti dẹ́ẹ̀ rí kan pọ̀. ẹ wo bí ẹ wo bí tó bá ti treat ẹ ẹ gbé àwa náà wá sí èkó ká treat ẹ kò lè àdúgbò tó bá ti treat ẹ ẹ gbé àwa náà wá sí àdúgbò yẹn àwa náà wá treat ẹ ń ọlọ́run aṣíjú àánú wa ẹ jẹ́ kán tán bá ti tírìtì ẹ̀ ẹ gbé àwa náà wá dúgbò yẹn ká wá tírìtì ẹ̀ mẹ́. lórí di kí lórúkọ ẹ ọ̀rọ̀ di mẹ́ka mọ̀ṣẹ́ àlà ọlọ́run kò ṣàánú mi obìnrin tí mo gbélé ìjọ dáná wọn lọ mẹ́ka òun pé àfọ̀ngbẹ́jì bọ̀bọ̀ ìbá rí àjì ṣègbè tòun lọ́mọ àlè. Allahu akbar ó ní wàhálà kò ní yá jù múra tó fi lóun lọ yìí ló ṣe ẹ tó wà múra ti gbó ọ̀ràn tó èyí. ọlọ́run á sì yó àmọ́ ọlọ́run wà tó bá ti tírìtì ẹ̀ ẹgbẹ́ àwa náà wá sí kó àwa tírìtì ẹ̀ inṣàlá òsì jazakumullahu khair salamu alaykum. ẹ dákun ta ló ń bá wa sọ̀rọ̀ láti bó sa o. ibrahim bilyamin ni o. alhamdulilayi aláwọ̀ oníjó bàjẹ́ sá alhamdulilayi sa alhamdulilayi sa alhamdulilayi alhamdulilayi masha allah jazakum allah khair allahumma amin allahumma amin. alhamdulilayi alhamdulilayi allahumma amin sa allahumma amin. ọwọ́ ọlọ́run máa wọlé ẹgbẹ́ ìmọ̀jọ́ tí ẹ jẹ́ kí kí kí ìmọ̀ náà ẹ dẹ̀ ẹ ẹ pa mára pariwo kò ní bàjẹ́ fún mi. àmì aláwọ̀ àtẹ̀yìn náà àtàwọn ọmọ sà àmì bàbá àmì sà aláhùnmá àmì sà. ẹ̀mí ẹni tí ń kún lọ́wọ́ tí ń kí lẹ́yìn yóò gùn. aláhùnmá àmì ẹ̀mú mọ̀lúù wa náà gùn. Allahumma amin. Kò ní báyìí ló gbà. Allahumma amin. Èyí kò ní báyìí ló gbà. Allahumma amin. Àlàáfíà lọ mọ̀ ní. Allahumma amin sa. Allahumma amin. <laughs> Ṣé ọ̀rọ̀ ọmọ pípù yìí àti ká tó lọ kúrò ní àgbà sọ̀rọ̀? Ìgbà tó nírú ní báyìí tó tó máa ti wá àdìyẹn ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Masha Allah. Ẹ̀rí padà wọ́n rọ̀. Masha Allah. Masha Allah. Lọ́sọ̀gbọ́dọ̀ fún wọ́n sọ́kùnrin gbogbo wọ́n á wà wọ contract ni. bó ṣe rí nù. ojú ò bá sílọ contract ni ẹ wo yẹ bífọ́ sí ní wàhálà nínú ìsìlámù tó dá sílẹ̀ mo dá ìrìnà yìí mo mo mo wà ní orí gúúpù wọn ṣe gbọ́. bẹ́ẹ̀ ni ṣe kí ni ìyẹn lọ́wọ́ bẹ́ẹ̀ ti parí báyìí mo máa tẹ̀sí orí gúúpù yẹn ṣé máa pẹ́ jù máa yí kájú ọgbọ́nọ̀pọ̀ àná láti ní. allah akbar. ọ̀pọ̀lọpọ̀ àwọn gúrùpù tí wọ́n ń pè ní àwọn sàlàfíà gúrùpù yẹn tó bá ti rí pẹ́ nìkan ó ń fẹ́ máa fún àwọn ẹlẹ́rìí ń bẹ̀ wọn èyí fẹ́ kán wò pé ẹnìkan tún lẹ́rìí kan wọ́n búlọ́ọ̀kì olúwa ẹni. zòbí yẹn ṣe rí nù yẹn ṣe tuntun so wọn àwọn ọmọ gbogbo gúrùpù wọn bí wọn yìí máa sábà ṣe nù. No kódà ọ̀pọ̀lọpọ̀ gúrúùpù wọn tó máa ń ju fídíò mi sí wọ́n máa ń padà blọ́ọ̀kì àwọn tí wọ́n máa ń jù síbẹ̀. nígbà mò ń fẹ́ fọ́lọ̀ fún mi lọ́wọ́ bí n ṣe fẹ́ mo kúrè kú tí àfẹ́tún náà fọ́lọ̀ kó gbà fún mi. àmín mo kó bẹ̀rẹ̀ èkó lẹ́sìn mọ́jú wa. insha allah insha allah insha allah insha allah pẹ̀lú òkú ọlọ́run àwa náà ti múra àti rẹ́dì. <laughs> insha allah jazakumullahu khair. assalamu <laughs> ọlọ́run ni yóò bàjẹ́ àwo kò sẹ́ni tẹ́mi ò bá lọ o mò ń bó ní súnà ṣe o mò ń bó ní súfì ṣe mò ń bá Tìjàníyà ṣe mò ń bá Kọ̀dìríyà ṣe mo dẹ̀ ń bá ṣíyà ṣe mi ò kàn rí ṣíà tòsí ni àmọ́ mo wà pẹ̀lú ṣíà kódà mo wà pẹ̀lú amadíà kódà mo ń bá màdí ṣe màdàmà yakuluna la ilaha illallah muhammadu rasulullah lótiwọn tó bá ṣe nígbà wà la ilaha illallah muhammadu rasulullah tí wọ́n dẹ̀ ń kírun tó ń gbààwẹ̀ ramadan tí wọ́n ní nǹkan mi yàtọ̀ sọ́n Qur'an mo wà pẹ̀lú wọn ibi tọ́lọ́run bá ti takò wọn ni mi ò ní tẹ̀lé wọn ibi ọlọ́run bá ti takò wọn mi ò ní tẹ̀lé wọn kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ nìkan lèmi ò dájọ́ wọn sòkè nìkan wá ní àgbọ̀dọ̀ rí wa lẹ́gbẹ̀ẹ́ nìkan rárá o àwọn èṣe yìí wọn o láìlá ìlàláwù dà wá pọ̀ o wákàtí márùn dà wá pọ̀ o rọmọdọ́nù dà wá pọ̀ o ájì sì dà wá pọ̀ ṣé kọ́kọ́rọ́ ájì wà lọ́wọ́ bàbá ẹnìkan ni tí ó fi máa ní àwọn ó lé àwọn ẹnìkan onírọ́ salamu aleykum. ẹ dákun ta ló ń pè wá láti bò sá. alhamdulilayi sa o. ọlọ́run níjó bàjẹ́. alahuma ami àtẹ̀yìn náà o. àwọn ọmọdé kiri náà sọ̀rọ̀. masha allah ọlọ́run níjó bàjẹ́. ọlọ́run á ṣíjú àánú wọ̀. àwọn oní ìgbà máa di ká máa sọgbà fi wọn sọ ìkàmá yín ká máa kárí yín pẹ́. alahuma ami. alahuma ami. اللهم آمين آمين يا آمين يا الله آمين يا الله bẹ́ẹ̀ mà ní àwọn àgbà náà ti sọ bóhùn yín ẹ gbọ́ bóhùn yín ẹ gbà ó ìmọ̀ ṣáàkìrà wá ìmọ̀ kàkúrà sọ̀bí ẹ̀ jẹ́nu jazakumullah ọ̀fẹ́ ẹ̀ ṣe gan sa alhamdulilah masha allah ọlọ́run níjó bàjẹ́ fún wa o náà ó gbà wá táwa lórí ètò ọlọ́pàá àṣíjú àánú ọ̀wá gbogbo àwọn táwa bá tún dé lukman ọlọ́run níjó bàjẹ́ o. Ah, torí pé nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ iná kú <laughs> gbogbo ẹ lọ gbogbo ẹ já lọ pin àwọn èèyàn sì tún padà látara àfẹ́ ọlọ́run àti tànà Muhammad àwọn akọ́lẹ̀ fẹ́ràn ọlọ́run ló fẹ́ràn o gbogbo ń tẹ́ ẹ dáwọ́lé yóò sì yọrí sí dáadáa ọlọ́run ò ní fi àbámọ̀ àti ìdààmú kò ní fi kángun ọ̀rọ̀ yín lọ́la agbára ọlọ́run àti jẹ́ kan ṣe ọlọ́run àríṣe àkànní ọlọ́run bá aṣíjú àánú wòye o kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ òwò asán ní. Ah, yọ̀máìtì aṣàdúrà fóun náà ọlá rẹ̀ Abu Aliya ah, mi bóyá ó wà lórí ètò ọlọ́run wa ṣe dáadáa fún lọ́lá agbára ọlọ́run àtijọ́ kan ṣe ọlọ́run kọ́lọ́n bá orí bẹ́ẹ̀ bí akila ilaha illallah muhammad rasulullah ọlọ́run ní yóò bàjẹ́ fẹ́ni kankan wa abe sunusi aṣàdúrà fẹ́yìn náà o ah, adékúnlé di ọláwálé ọlọ́run bá ṣe dáadáa fún yín kọ́lọ́n bá ṣe dáadáa fún yín o alájà wa karim aramide àjọ máa ń sábà wà lórí ètò ni àmọ́ mi ò rí wọn lẹ́nu jẹ́ mẹ́ta yìí ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àlọ́lá agbára ọlọ́run àjíjẹ́ kan ṣe ọlọ́run gbogbo àwọn tá a máa ń sábà dárúkọ ṣèkánì abu dayani délé ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín lọ́lá ilá illallah muhammadu rasulullah wàlá hawla wàlá quwwata nígbà tá a ti rí kíni ẹ bá mi fi orin babaláyé gẹ̀ẹ́sì kọlọ́nba ṣe dáadáa fún oníkálukú wa ẹ jẹ́ kó rọra naam masha allah ah alájà rí mi àbíkẹ́ ọlọ́run jẹ́ àárín yín pẹ́ o ọlọ́run ní yóò bàjẹ́ o salamu alaykum. wa aleykum salaam. ẹ̀dá masha allah ayakumullah. ẹ dákun láti bọ́dà ló ń pè wá sà. ẹ̀ẹ́ imam abdulgafar jamiu lónìí. ayakumullah ọlọ́run níjó bàjẹ́ sá o. ọ̀rọ̀ méjì ni mo fẹ́ pẹ́ sí ọkùnrin fọ́fẹ́ ẹ̀kan nípa ẹranko tó ń fẹ́ kí àwọn máa búlọ́ọ̀kì àwọn alálàájì. mo fẹ́ ní kẹ́ ọ̀gá ọ̀kan lórí ọ̀rọ̀ tí ọkùnrin yẹn sọ. wọn ò lè búlọ́ọ̀kì wọn mm. ṣùgbọ́n wọ́n fẹ́ ba ọjà jẹ́ fáwọn ẹlòmíì. kò wá ṣe é bàjẹ́ ṣèbáwọn àwọn náà fẹ́ máa kérò lọ mọ́kà ni èyàn gbọ́dọ̀ tẹ̀lé àwọn èèyàn kájí ẹ̀ lálàáfíà ẹ dákun ẹ dákun kí làwọn eléyìí fẹ́ lọ kọ́yàn mọ́ka èpè àti èébú. wọ́n lo market strategy ni. ẹbí yìí ń ṣe rí nu ó yí àwa náà ọlọ́run oníjó bàjẹ́. ẹ mọ̀ bí pé kí kí um, kí um, kí Dangote indomie fẹ́ jáde kó wá sọ pé indomie tá a mọ̀ ń pààyàn. Hmm tí ẹ ṣe mẹ́ pé wọ́n bọjà jẹ́ fún àwọn èèyàn bó ṣe rí nù ọ̀rọ̀ táwọn yìí ọ̀rọ̀ tó ti kú ni torí wọ́n sì wọ́n sì nú ayé. Eh, ẹlẹ́kejì ni ọ̀gbẹ́ni alábòsí àdínú gbogbo ológo. ṣé nìkan wà tí ń jẹ́ bẹ́ẹ̀ ni. Ah, alábòsí àdínú gbogbo ológo ah, bóyá ayé gọ̀ ni. èmi mọ̀ pé yẹn ń jẹ́ báwọn ọlọ́run kó làwọn ń kwẹ́sọ̀ kan ló nídìí kó dáhùn ti sìn tí ò tí ì dáhùn Ismi Mudirul Markaz sọ̀fún tóbi lọ sọ̀rọ̀ Mudirul Markaz ní pílátọ́ọ̀mù ẹ̀ wípé ẹni tó jẹ́ kó máa dojú kó máa dọ́ bójú fún ni epo ti yẹ̀yẹ́ kó hmm. mú nǹkan tí Mudirul Markaz ṣe kí ló pa wọ́n pọ̀ pẹ̀lú ara wọn. ẹ wo èyí náà bàbá bàbá bàbá agbèrò mọ́kà ló ń dá gbogbo ẹ lẹ̀ òun máa ń forí àwọn èèyàn gbára ni ó sì yé wa kọjá bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ tì sí nǹkan tó bá gba títì ọlọ́run kó ṣíjú àánú wa. gẹ́gẹ́ bí ẹni tó ń jíṣẹ́ ọlọ́run wà láyé tó bá àdùnkún bá àjọ náà. Masha Allah ẹni tó kò gbọ́dọ̀ sọ rẹ́ ní kejì lẹ́yìn. mo ṣe èlé kò tí ẹ gbọ́dọ̀ sọ lọ́nà tí ó dáa. tó wá máa máa tẹ́wọ́ bí pé òun mọ kankan. ọlọ́run kó ṣíjú àánú wa. òkú rẹ̀ ìzínbà aṣáà àṣìkò àárín wọn àṣìkò èyí tí ń bá a ṣàṣìkọ́ àárín wọn lòún fún rẹ̀ jẹ́. ọlọ́run kó làwọn àmì ọlọ́run á ṣe dáadáa fún wa. ó ti ń ṣàbòsí yẹn lábẹ́nu ọlọ́run fẹ́ jó sórí ibú gbangba ọlọ́run ò ṣe bó láṣìírí. ọlọ́run á ṣíjú àánú wa jazakumullahu khair ọlọ́run níjó bàjẹ́ kọ́lọ́n kó ṣíjú àánú wa má ṣe ẹnìkan kan lórí ibùkún nù wa kọ́lọ́n kó jọ là mùsùlùmí ni gbogbo ọlọ́run kó ṣíjú àánú wa lọ́lọ́lá ilaha illallah àfa alájà ara mi àbíkẹ́ ọlọ́run níjó bàjẹ́ ẹkú jọ mẹ́ta bákan náà alájà wa fáró ti dé comfort ọlọ́mọba ṣe dáadáa fún yín o Abíọ́dún Olúṣẹ̀san ọlọ́run oníjó bàjẹ́ o Alimi Muhyiddin aṣàdúrà fẹ́yìn náà o Ah, lọ́la agbára ọlọ́run ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o kó bá wa ṣe dáadáa fún wọn o ah, jimá usman yusuf ọlọ́run níjó bàjẹ́ o ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o ìtòníkàlùkù yín fẹ́ ọlọ́run bá wa mú lé yín lọ́wọ́ ẹni tí ń wáyàwó ọlọ́run bá wa fún àwọn tí wọ́n ń wáyàwó ìgbélú nílùú òyìnbó ọlọ́run bá wa jó tẹ̀ wọ́n lọ àwọn tó ti wà lọ́wọ́ wọn ọlọ́run dákun má gbà kú lọ́wọ́ wọn àlékún orí àlékún dẹ̀ra àlékún ẹ̀mí gígùn àtàláfíà ọlọ́run dákun jó kan oníkàlùkù wa ajá ṣẹ̀rífà arábìnrin kàrí mo ti ṣàdúrà fún yín lẹ́ẹ̀kan ọlọ́run bá wa ṣe dáadáa fún yín salamu aleykum. wa aleykum salam wa rahmatulahi ṣe. ẹ dákun ta ló ń pò wá láti bọ̀. bush ló sọ̀rọ̀. ah masha allah kò ní bàjẹ́ ẹkú adótólú náà alhamdulilayi alhamdulilayi ọlọ́run àgbà ní ìbàdí àwọn àmì ya allah àmì ya allah ọlọ́run àṣàlékún oore àlékún àlékún àdúgbò àlàáfíà fún ìgbà àmì ya allah àmì ya allah ẹ má wọ orí tó bá ti tó tàbí ẹ fẹ́ lọ sẹ́kù ẹ ṣáà mẹ́sẹ̀gì ẹ eh, send mẹ́sẹ̀gì sí mi eh, àwa máa kún àwọn tó máa sponsor insha allah insha allah insha allah ọ̀rọ̀ tèmi ò pọ̀ hmm. ohun tèmi fẹ́ dá síbẹ̀ ni pé gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ àtúbọ̀tán alábòsí ò ní da láíláí. ọlọ́run gan sọ bẹ́ẹ̀ ni kì í ṣe pọ́ wàhálà ah. wí bẹ́ẹ̀ káwa bẹ lọ́n kọ́lọ́ mọ́ ṣe wá lálábòsí. àmín ọlọ́run ní ṣe wá bẹ́ẹ̀ mo dẹ̀ bọ́bọ́ tó ń pè ní oníyàwó mẹ́ta yìí bóyá àdúnnù wọn máa play for example àwọn yàrá máa tún máa sọ wípé òun tí àwọn tó máa ń gbọ́ yín gan bóyá wọn ń gbé làkàyè lẹ̀ àwọn tó ń gbọ́ wọn kò ń gbé làkàyè lẹ̀ òun play voice àfa àlẹ́gbà ìwọ gan voice tó ń play kan bá ẹ wí àbúrò àwọn tó ń bẹ̀ ò ṣe làákàyè wọ́n dẹ̀ tún yìn yẹn lórí aburú. ọlọ́run á yí gbogbo wa padà. níṣẹ́ ló ń sọ pé ẹ̀ṣọ́ òwúrọ̀ àti gẹ́gẹ́ bí ẹnìkan tó pè tán sí pé èmi wa dárúkọ ẹ̀ Yusuf Adépọ̀jù hmm. èèyàn ní kò gbé voice òun fún gẹ́gẹ́ tó bá jẹ́ èèyàn ọlọ́run lóòótọ́ àfàlẹ́gbàá voice mi o ẹ gbé fún oníyàwó mẹ́ta òkìní kan mi òun máa ń ṣó yẹ kó gbé fún ẹ mọ̀ pé ẹni tó jọ dà wọ́n pọ̀ lọ́hùn nù ọlọ́run bá wọn yanjú ẹ̀. ṣé mọ̀ yín pé kí làáfà ẹlẹ́gbà náà ń wá tárùn náà ń ṣe. ìjẹ̀bú tó lọ fẹ́ gbìrà ni ohun tó jẹ lówó ṣé wọ́n pè é ni èèyàn máa pè yàn ṣé èèyàn máa wọ̀ rẹ́ pẹ̀lú tipátipá ni bẹ́ẹ̀ ni ṣé kẹta amọ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ nígbà tí gbogbo kìnìún yẹn ń lọ àfáà náà ti ṣe prógámù fún rẹ̀ tó tẹ̀ fífọ́ àkórí àwọn mẹ́ta tó clear pé lóòótọ́ lòun bá ń ṣe ogun nǹkan yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n òun ti jáwọ́ wọ́n ti pòun dá kéésì wọ́n ti ní kò dáa òun ti wo tíra òun ti wo tíra òun ti wo. ẹ wo bíbá ẹ má jẹ́ àdá sọ̀rọ̀ wọn púpọ̀ jù torí pé ojú tó ní kálukú ó fi wo ọ̀tọ̀ àfa àlẹ́gbà náà tó ń pẹ́ nìkan pé àwọn èèyàn ń bu yín kí lẹ ṣe fún wọn tó tó báyìí mo ti ń bá yín fún wọn lésì ṣé nìyẹn ra ṣé iṣẹ́ ọlọ́run nìyẹn ni ṣé ó ràn kó bá ń fún wọn lésì ni tó fi wá ń di pé ẹ ṣọ́ra ẹ jẹ́ ká ṣe déédéé ẹ ṣọ́ra fún oníyàwó mẹ́ta kí n tiẹ̀ ẹni tó bá ń báyàn lò ní ó mọ̀ bóyá òun máa ṣọ́ra àbóhùn ò ní ṣọ́ra ìsìláàmù ò fẹ́ ń tóun náà ṣe yẹn bí ìsìláàmù ò ṣe fẹ́ ń tẹ́ni tọ̀hún ṣe ní ìsìláàmù ò fara mọ́ ń tóun náà ṣe kí ló ní kálukú ń wá káàkiri. so ọlọ́run ẹ jẹ́ ká fi kéèsì wọn sọ́dọ̀ àárín ara wọn lọ́hùn torí pé àwọn ni wọ́n jọ ń wá ọ́pdéètì ẹlẹ́gbàá náà ló ń fẹ́ máa ṣe ọ́pdéètì ni ọ́pdéètì ò dẹ̀ bọ́ sí so ọlọ́run kó fà lùbáríkà sí ó dẹ̀ ti rí wáàsí ẹ̀ ṣe lọ kó fà fọwọ́ lọ́pdéètì lẹ̀ so ọlọ́run á ṣíjú àánú wa. ẹ̀kọ́ tó tẹ̀fẹ́ ká kọ́ ni pé ẹ̀kọ́ tó tẹ̀fẹ́ ká kọ́ ni gbogbo wọn tó ṣẹlẹ̀ ni pé tí wọ́n bá ní èèyàn kan ṣẹ̀ àbí wọ́n ṣe gbá wọn ṣàgbọ̀ tẹ́ bá ní òkè ọbẹ̀ yẹn ẹ̀gbọ́ ẹgbẹ́ lọ fún adájọ́ ṣe kí tó bá ti wà ń case tó bá ti wà ní court ẹ jẹ́ kó fẹjá ìwé lọ́wọ́ pọ̀ ká máa gbá social media à ń ba Islam lójú díẹ̀ eh, nìkan. depression dẹ̀ pọ̀ wọ́n fi ń pàrọ̀nù rẹ ni wọ́n fi gbọ́ lọ́wọ́ ṣé ṣé èyí gbogbo ẹ dákun ẹ dákun ṣé ọ́pdéètì èèyàn lè gbọ́ kó fi gba ọlọ́run gbọ́ àbí èèyàn lè gbọ́ kó fi gba Islam so àmọ́ wọ́n tún sọ sí i pé bẹ́ẹ̀ bá rí i pé tí mò ń ṣe òsínú súnà ẹ bẹ́ẹ̀ ẹ̀ wá so gbàtẹ́ tẹ̀ rí ẹ̀ rí ẹ̀ mú jáde gan kọ́lọ̀ bá fi ṣe yàrá fún àfàjàmí ìsàjàmí àdéhùn. ọlọ́run á ṣàlékún dáadáa fún ẹjẹ́ àfàwọn arábí ilẹ̀ pẹ̀lú tiwọn. <laughs> ìsàjàmí àní ìwọ tó bá sọ pé ìwọ tó bá sọ pé o wá gba láìláìláìlá torí pé ikú èèyàn kan fẹ́ pa ẹ́ wọ́n mú pé ẹ̀rù ẹ̀kú wá sáyé ṣẹ́rí padà <laughs> ọlọ́run ìgbàlú ọ̀bẹ ẹ̀yìn ọlọ́run ìgbàlú ẹ̀ ọlọ́run á ṣe yóò àánú wa táìmù ti lọ torí pọ́n ẹnjíníà jìn ọlọ́run ní yóò bàjẹ́ jazakumullahu khairan ẹ ṣé gan salamu alaikum ọlọ́run ní yóò bàjẹ́ gbogbo ọ̀rọ̀ ọ́pdẹ́tì àárín ara tiwọn lọ́nù ni so ọlọ́run kò ṣíjú àánú wa kò ṣe dáadáa fún wa so kí n wá ní mo fẹ́ máa bá Jamiu Adégún àṣẹ ọ́pdẹ́tì ṣé mo fẹ́ ṣiṣẹ́ ọlọ́mọ́nù so bá lè Adégún wa kò ṣe ọ́pdẹ́tì fún ẹ wá òyìnbó ogun má sì ṣe so kí n tèmi tí wàá fi lọ́ máa pẹ́ nìkan lẹ́yìn pé àwa náà mo bá yẹn ṣe ọ́pdẹ́tì ṣe Kùránì jẹ́ ọ́pdẹ́tì yẹn jẹ́ Kùránì so ọlọ́run kò ṣíjú àánú wa sọ ọlọ́run níjó bàjẹ́ gbogbo wa la ṣàdúrà fún Azeez Arẹ́bì yìí ọlọ́run níjó bàjẹ́ o lọ́la agbára ọlọ́run a bàbá wa àgbàlagbà bàbá wa àdìo àgbáyé bàbá Bariga ọlọ́run níjó bàjẹ́ èèmọ̀ ti dẹ́rù ba àwọn ẹni bí bẹ́ẹ̀rù bá sì ń bẹ níbi tí wàá máa ṣe ni àkílẹ̀ ni ńlò yóò wàá máa wo àánú ọlọ́run ni o ẹ ní kánjú kú ọlọ́run ò sì ní gbàdáfẹ́ ara yín ọlọ́run bá mi síjú àánú wò yín kọ́lọ̀ wọlé a pé níjọ́ tẹ́ ẹ ti ń ṣe kò yíwọ́ ọmọ yín lọ́wọ́ rí ọlọ́run níjọ́ yíwọ́ ọmọ yín lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti dìde lára yín ọlọ́run níjọ́ ṣubú àwọn tí wọ́n sì ń bà yín lórúkọ jẹ́ ẹnìkan ò dìde lára wọn rí àmọ́ pé èèyàn ló dìde lára ẹ̀yin tí wọ́n sì dè èèyàn tí wọ́n dẹni ọlá gbogbo ẹni tó dè èèyàn lára yín ọlọ́run níjọ́ wálẹ̀ bàbá tiẹ̀ rẹ bá béèrè pé kílẹ̀ yín nítorí pé ẹ̀ṣiṣẹ́ ọlọ́run lára ẹ̀ ọlọ́run dákun mọ́jọ́ ó wálẹ̀ títí láéláé ẹ̀yin náà ní kábàámọ̀ gbogbo àwọn tó kù tẹ́ ẹ tó fẹ́ gbéga ọlọ́run wa lò yín bẹ́ẹ̀ tí ń fò lókè tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ yẹn náà ló ara yẹn nu inú yẹn náà ni ó bí wọn pa ẹ̀yin ó mọ ga sí wọn ó wà wọn tinú ayé ni ọlọ́run wọlá pé kí ẹ̀ bá tí wọ́n jẹ́ ní kí tí wọ́n bàjẹ́ tí ò ní bàjẹ́ lọ́la Ah, ọlọ́run dákun kò ní burú fún yín láéláé kọ́lọ́wọ́n la ké bá a ti ń tọrọ fẹ́yìn náà lẹ́ ń tọrọ fáwọn náà dẹ́yìn ọlọ́run jẹ́ ó dá fún yín súrata alikawusar ẹ bá mi ṣe fún wọn ìbànújẹ́ ò ní kán gun ọ̀rọ̀ yín o. inna atayna kalikawusar fasọ́lì lirabbika wanhar inna shani aka wal abtar bákan náà àríṣe àkànní aṣàdúrà fẹ́yìn náà o gbogbo ẹni tó bá sì bá wa ṣe àmì ọlọ́mọ bá wa ṣe dáadáa fún yín Salawudeen Jamiu aṣàdúrà fún yín Imamu Fatai Saka mutu tún ṣàdúrà fún yín lẹ́ẹ̀kan sí Sayyida Ayádòkun ọlọ́mọ níjó bàjẹ́ orúkọ tí yín kàn ṣe àwọn ọkàn wà ọkàn wà náà ni ọlọ́mọ bá wa ṣe dáadáa Albastomi Muhammad bóyá Taofik ni ọlọ́mọ bá wa ṣíjú àánú òyìn o torí pé àwa náà ní Bastomi kan àmọ́ Abdulwahabi lòun ọlọ́mọ níjó bàjẹ́ fún Salawudeen Jamiu ọlọ́mọ bá wa ṣíjú Muhammadu Adéwálé ẹ ọlọ́run bá a ṣe fún yín lọ́lá la ilaha illallah abu dayan ọlọ́run ní yóò bàjẹ́ alimi muyidin ọlọ́run bá a ṣe àánú òyìn abu hasan ọlọ́run bá a ṣe dáadáa náà o bàbá wa khalifa ajagbe makeferi ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn aládé ọgọ ọlọ́run ní yóò bàjẹ́ fún yín o lọ́lá agbára ọlọ́run asis abbas ọlálẹ́kan ọlọ́run ní yóò bàjẹ́ o ọlọ́run bá a ṣe dáadáa fún oníkálukú yín o aláàjọ ọ̀túnba ọlásùnkànmí ọlọ́run ní yóò bàjẹ́ o lọ́lá agbára ọjọ́ kan ṣọlọ wáásìn ọlákùlẹ́yìn ògèrè ọlọ́run níjó bàjẹ́ bí akílá ilaha illallah gbogbo ẹni tá a dárúkọ àtẹ̀ntà àná ti dárúkọ olúwa ọlọ́run dákun bá wa ṣíjú àánú wòye ọlá ọlá yínká tanímọ̀lá maclean ọlọ́run níjó bàjẹ́ lọ́la agbára ọlọ́run àtijọ́ kan ṣe ọlọ́run bí akíyá awọlẹ́lá ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين ويا أرحم الراحمين اللهم كن معنا شفيقا ورحيما ولا تكلنا إلى أنفسنا طرفة عين عليك توكلنا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 àwa náà tá a ti ká gbìyànjú ká dá pẹ̀lú ní tá bá ní ọlọ́run ó sì jú àánú wọ̀ náà wàlá haúlà wàlá quwwata illa billah. tẹ́wọ́ mi bàjẹ́ rí mú mi ádámù ádámù alì lórí ádámù alì lórí. ọ̀hún tọwọ́ ẹlẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń. tẹ́ ti ṣe. tòun lọ bá dúró láwọ̀ àtìlẹ̀ fúnfún. oníkòyóró aṣàdúrà fẹ́yìn náà ọlọ́run ní yóò bàjẹ́ o afọwà Musa Adam aṣàdúrà fẹ́yìn náà o ọlọ́ba aṣíjú àníwò yín o. abioye adeyemi asis aṣàdúrà fẹ́yìn náà o ọlọ́ba aṣíjú àníwò gbogbo wa o.